ohun ìtìjú ohun ìtìjú ohun ìtìjú ni ó burú jáì ohun ìtìjú ohun ìtìjú ohun ìtìjú ni ó burú jáì kí ni ká ti ṣèyí sí kí ni ká ti gbọ́ kí ká ti ṣe yìí sí o burú jáì. panṣá ò fura ó já lọ. wow in fact inú mi dùn kù and um, ilé rẹ ló ti jáde. thank you very much. Hmm? you're welcome to my family. mo fẹ́ kó feel at home. Hmm? and uh, òun náà dé ṣe gbogbo orúkọ ọmọ the only issue tí mo ní pé dáàdi ẹ ní àwọn àlejò kan wọ́n wà ní ẹnu bíga living room so I don't know if your dad has been ṣé wàá lọ wò ó so that we can meet him. He said um, when, when we're done with you that I should bring him to him. No, ah, nǹkan tí dáàdi bá ti sọ ni o. If daddy told you that then ẹ lọ rí wọn, but kí ni kí n wá prepare for ẹ̀kọ́ tó dé. Ah, mi ò lè jẹ́ nìkan títí bá rí dáadé mi, kọ́ọ̀tì tí mo lọ yẹn. I understand but this miru um, drink will ma fẹ́. ẹ jẹ́ kọ́kọ́ ẹ má bínú ma ẹ jẹ́ kọ́kọ́ rí okay okay okay bá sọ bẹ́ẹ̀. no problem. welcome mommy. all right this way. okay. pẹ́ẹ́lí pọ́tì mọ̀ mí rí tẹ́lẹ̀ ni oh. ó bá mi ṣe lé gan àwọn àlejò wà lọ́dọ̀ ọ̀pọ̀ tí wọ́n ti ẹ̀ kí ẹ̀ ọkọ̀ sọ̀rọ̀ náà. bọ́kọ mi ṣe rí nìyẹn he is a very nice person. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so nísìnyí to ti rí dáàdì I officially welcome you into this family on behalf of my husband àtàwọn àbúrò ẹ. thank you very much <laughs> dáàdì náà ìṣòro orílẹ̀ lọ́wọ́ my phone is ringing. okay. Ah my grandson that baby. Of course. How much money is it? Kò lè kò connect now. Ti bí ẹ̀kọ́ Oh, oh, mu le pa the iPhone? Yeah. yeah. sorry sorry. Oh, yes mommy don't mind him just a little ó dà kó ti kọ́ ọjọ́ nílé. bá mi Yeah. Ah, no, you look at Yeah, you look at it. Ah, mo dúró kò sí next? àgbà pàtó, mo bá that's how she was doing it. What's your name though? You for mommy don't do. You don't need to go No, of course not. That's not mom's victim. That's not mom's victim. What's your name though? Cut it, cut it. Okay. Dial again. I better be annoyed. I'm going to be back. You'll be sitting in the corner. I'm going to to I'm dial again. Oh my Ó No, no, lọ́nà mẹ jókòó ẹ̀sùn Mommy, what is going? jẹun. Ó ṣe rìn, ó ṣe rìn. Ó rí ìjọ fún mi. Aṣọ yìí ti Um, Babe, eh, yo, fóònù ń ṣe abẹ́rẹ́ tàn wá kiri náà. Ó rí ìjọ fún mi jókòó sí mọ́mí jókòó wá. Ẹ jókòó wá. Ọ̀kan náà. Ẹ inú tí ẹ lọ wà. Mọ́mí mọ́mí. Hmm? Àbí kí ni ká ti gbọ́? odidi ìyáálé tó ń fẹ́ wọ́n tó ń ṣe àfọwọ́rá ṣé táwọn èkó ní tàbí ta owó ra yọ nínú kátìgbọ́ èyí tí ní lójú o tí ní lójú ó ti ní lójú o ó ti ní lójú èyí tí ní lójú o tí ní lójú bàbá ń sọkún ó yẹ ká mọ́ rírun ìdè yìí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa àfi kọ́lọ́ wọn kó bá wa tọmọ lẹ so. mọ́mí why would you do that? ẹ ṣe máa ẹ ṣe máa mú fóònù boyfriend mi ibu next thing fóònù fóònù tó wà lọ́wọ́ ẹ̀ gan fóònù fóònù èèlò ni fóònù tó wà lọ́wọ́ ẹ̀ ilé ẹ̀kọ́ eh, eh, lókòló disgrace èèyàn lóyún bẹ́rẹ̀ àtẹ̀yàn ni mi ò ti understand let's assume you don't want me to date the guy or bí àbọ̀bọ̀ ẹ̀ ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ yìí. You should have called me or just, you know, find something else to do. You know, you, you know how to take, take, take his phone. Hey, your phone will gonna not one no. Your phone is even like, eh, is more expensive than his own. You want to change your phone? Tell me you want to change your phone or you tell you you talk to daddy. I don't understand why you just you just keep disgracing so much your partner. I don't even understand. Don't you me leave me alone. Calm down now. Don't calm me down. Now. Calm down. Mommy, mommy, mommy, put yourself in my shoe. You're telling me to calm down. Mommy, mommy, me, mommy, mommy, Oh, mommy, why? Why, mommy? Ẹ kàn dojú tì wá lọ́tùn lósì. Mama, I'm late. You see, Daddy, she, can, she, she cannot talk. It's, it's the truth now. Just keep placing so much your father. No, no, no, no, no low, phone. to, tíyàn lè rà fún yín they can even you yourself can even buy times times ten of of of the phone. ìyẹn tí mo ti wọ̀ gbókè ó máa propose ohun ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn tó máa fẹ́ mi sílé ẹ lọ ń wọ àdọ̀tí síbẹ̀ how do you want me to to to relate with his friends with his family and and and all of that. máa ní pé ìyá ìyá ìyàwó òun jí kúrò tètè jẹ fóònù tó gbádùn ọ̀hún tó wà just keep disgracing somebody up and down don't understand but why why you just decide to take someone to take take phone. Can you please excuse us? Oruju Oruju kò yẹ nìkan. Àbíkẹ́ mi ò mọ bí n bá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn. àbí kì í ṣe àbíkẹ́ tẹ́mi kan ṣòro náà ni tó jẹ́ pé kó tó di pé èmi pẹ̀lú ẹ a dèsà pé ká fẹ́ra wa sílé ọdún méjìlá la fi bára wa rìn mo ò rí any stain lára ẹ rí àkọ́bí ẹ thirty four years old. nínú ilé mi ro papọ̀ mọ́ èjì iye àti mo dárúkọ yẹn ó ṣe wá jẹ́ pé lọ́sàn-án gan ní ọ̀sán gan yìí ló wá bẹ̀rẹ̀ wákíwá excuse me ó bá èèyàn kankan jà àbí bí àwọn tí ń ṣe ń dilẹ̀ mi ìgbókan jáde lẹ́yìn rí o kò síbi tí mi ò close mo nílé bàbá àti ilé ìyá ẹ o nítorí wọn mú mi bí àná wọn mú mi bí ọmọ ni ó dẹ̀ mọ̀ tó bá sọ pé yàn nífẹ̀ẹ́ yàn mo nífẹ̀ẹ́ tó bá bá mi fọ wàhálà nílé àbí tó bá nìkan jà ìyẹn sì ṣe fọwọ́ rà náà ó jí nǹkan I believe pé kì í ṣojú lásán ò wá rí nǹkan jiyẹn jí ó jẹ́ boyfriend ọmọ ẹ̀ ọmọ ọmọ tó bí ògbọ́n kan tọmọ yẹn sọ lẹ́ẹ̀kan ó ní ká tẹ sọ pé ò fẹ́ kó ò fẹ́ tó bá pè wọ́n sí kọ̀rọ̀ pé ọmọ kan tó máa mi ò láìkẹ́ òun á júlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òbí ṣe pé kó wá ṣe nǹkan tó máa dójú tì o tẹnìyàn lè fi wá tó máa fi hatred jáwọn sílẹ̀ lójú pé ọmọ àmà tó ń jalè min bole n dile i'm very close to your mom àti ìdílé yìí àti ìdílé bàbá kò síbi tí mi ò close mọ́ nítorí pé wọn ò ṣe mí bí àná wọn mú mi bí ọmọ. mo ṣe é no just kidding ìwà kan wà tí mo wò tó kàn mí pé nǹkan tí mo fẹ́ fi gbẹ̀san ni àwọn ọmọ ẹ̀ ò dẹ̀ ṣẹ́ àlọ́rọ̀ yìí rújú ó rújú mo ló rújú o kò yẹ ìwà yìí mi ò fẹ́ o bàbá ibi timba ti kose, ti kọsẹ̀ tí n ò mọ̀ rárá tó ń fa mi. Èdùmàrè dákun forí jì mí o yẹ má jẹ́ kí n sọkún mọ́ tòrò ohun tó ń pa mí lẹ́kún ni ó ń tì mí lójú níbikíbi ṣe mí lóhùn ìbànújẹ́ má fi mí pa ẹbí mi lẹ́kún bàbá. ó dùn mí lọ́kàn o kò sẹ́ni tọ̀rọ̀ ayọ̀mídé the last time I checked mo believe pé relationship mi ti tán so coming here láti máa bẹ̀bẹ̀ kò lè work. òkè bóyá kò yẹ jẹ́ ìsọkọ̀kọ̀ fún ẹ yorùbá sọ pé ìyàwó burúkú ó ṣe fẹ́ aná burúkú ni ò dáa rárá jọ kí ló máa jẹ́ tèmi pé mo níyàwó ó dà àwọn aná ẹ̀ wá dà mi ò lè kó i'm sorry. bébè ó ṣàtìlẹ́ pé kó má bínú láwọn èmi àti ẹ̀ ó yẹ kó mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn miss of me mọ tí o kò lè tẹ̀ láti mú fóònù ẹ̀ bí ó pọ̀ jọ fóònù on something hmm? má bínú jọ. nǹkan tó sọ ò yé mi kí má bínú pé kí ni pé bí mọ́mísẹ̀ ṣe jí fóònù mi yẹn ni kí má bínú lé lórí àbí kí ni láwọn ṣé tí o bá ń bọ̀ lọ́dọ̀ mi sí àbí mọ́mísẹ̀ tẹ̀lé ẹ̀ bọ̀ ṣé kí n lọ já sẹ́nu rẹ̀ ni ọ̀kẹ́ mi lọ sílé mi ṣé kí n lọ máa wọ ẹ̀wọ̀ mi ni. Yemi please you're talking about my mom please mo ti bẹ̀ what else do you want. màá sọ fún ọ fẹ́ ṣọmọ ìtọ́ tó máa kọ́ sí mi láti gba àwọn àmọ̀tẹ́kùn kò máa ṣọ́ mi torí mò ń bọ̀ nílé nǹkan tí mo fẹ́ ni kò kúrò lé mi mi látìgbà kó ṣe ń bínú but I want to understand you better do you want me to go for now because you upset all oh, oh, ṣe Oh, ó wá ìmúdé mi ò ṣe mọ́ gbòó ṣé capital letter kan it me. Oh, ṣe Me. Oh, ò ah please go. tó bá lọ́wọ́ ìdáná. is it up to that. owó fi ṣe ẹ sorry fún mi. Ah, sorry sorry sorry. Yẹmí ṣó le tó báyìí ni. sorry I need to go inside yẹmi iṣẹ́ oníṣẹ́ tó bá jẹ́ wọn kọ́ boyfriend ta ló lè gbàrú ẹ̀ àti gbọ́ pánà ẹni jalè ọmọ eléègbẹnu tán o. ẹ ń bọ babes èmi kọ́ náà mi kọ́ mo mú fóònù ẹ̀. ó pọ́n ni ẹ ìwọ kọ́ ló jí fóònù náà àmọ́ etí wo ló ń bá ní gbọ́ pé àánú ẹni jalè Was she gbọ́ sétí náà. Ah, it wasn't intentional. Mm. Mm, but me tell me tí mo fẹ́ I'm tired. But why would my mom do that? Why would she do do that to me? Ṣori má tẹ̀jẹ̀ ká máa sọ̀rọ̀ jù. Ṣori ọ̀rọ̀ mọ́mí yẹn, àmọ́ ni kò máa rẹrun. O be boyfriend ẹ dáadáa. Torí tó bá jẹ́ mi gan mi ní gbà, àti gbọ́ pé àlẹ́ àná ẹni. Ọ̀hún ọ̀hún ọmọ ó gbẹnu tó pọ̀. Ó o. I've been doing that. But at least, but why would my mom do that? Tí mo ti mọ̀ pé Yemi ni mo máa spend life mi Why would she do that? Hello, the phone. Then Yemi should even understand that it wasn't intentional. Like, going crazy. Calm down, calm down. Don't do your love. Please, oh. má sunkún. Don't cry, please. Sori, a máa ń láti bẹ̀ wọ́n dáadáa ni. Dùn kan tí mọ́mí náà ṣe die. dáa. Ah, kò Ah, ó pọ̀ ó pọ̀ kò dáa kò ṣeé sọ lẹ́nu bẹ́ẹ̀ a máa tọ́ láti bẹ̀ wọ́n níwọ̀n àti wọn lè ṣe máa fẹ́ ra yín náà ìyẹn òun ṣe big deal mọ́mí la kò máa wá nǹkan tá a máa ṣe sí i ẹ́ ah, because ọmọ ah, pọ̀ àná ẹni kó máa jalè jalè. ohun ìtìjú ohun ìtìjú ohun ìtìjú ni ó burú jáì ohun ìtìjú ohun ìtìjú. ẹ wo pat i really appreciate gbogbo nǹkan tẹ ṣe tó bá jẹ́ lómìnira ṣì máa bínú bẹ̀tẹ̀ ẹ̀yin ọwọ́ kan tá a ṣe bá yín sọ báyìí rẹ̀ ti gbọ́ thank you very much god bless you. ọmọ kan tó ṣẹlẹ̀ kó sọ́nà ní gbogbo nǹkan tó ń sọ yẹn ìyẹn ti lọ nìyẹn èmi òun náà yẹ ó yẹ òun náà pé mistake ni so ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ ìyẹn làwọn ọmọ mi street ma fi sọ pé ṣèmí. Eh, eh, kò tẹ̀ ní wáyé mọ́ ọ̀rọ̀ níṣẹ̀lẹ̀. ẹ káàsán àti ọ̀rẹ́ mi. ẹ káàsán ṣáà. ọ̀dọ́ a fẹ́ lọ lọ́sàn-án rẹ̀ chama ṣáàmà ṣáàmà kọ́ náà. Eh, ṣáà ní àpẹẹmẹ pẹ̀lú ṣáàmà ni. ẹ kó ta wá lọ́sàn-án láago méjì. yé èmi ti gbàgbé ṣáà ọ̀rọ̀ ṣáàmà dẹ̀ lé o mọ ṣáàmà mi yẹn nà. ẹ ṣáàmà jẹ́ ìsìnlẹ̀ fẹ́ lọ. ah ooo ṣáàmà ah, tó bá ni problem. ẹ má lọ kí ló máa jẹ́ kí n lè bẹ̀ sí sílẹ̀. eight ebi ò pa mí o. ẹ kò any which way. kò understand tí bá tí bá fẹ́ jẹun màá lọ sí itri màá jẹun. ẹ o lè bẹ́mi náà ra oúnjẹ bọ̀ máa fún ọ̀rẹ́ mi ní kí ẹ̀wọ̀n máa drive lọ. máa gbé yín dání sí ibi ṣe ń lọ. a gbé mọ́tò wa a gbé mọ́tò wa. mọ́tò tẹ̀ gan-an láti wá gbé. ẹ máa ti block mi nìyẹn She gate fún wọn jẹ́ kó jáde so ẹ máa drive tẹ̀lé mi lẹ́yìn torí pé kàlejò máa lọ ṣé understand nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò lè fi ilẹ̀ sílẹ̀ tó mo ṣe get àwọn kankan sílẹ̀ ni and I wouldn't want a situation tí àwọn kan yẹn máa lọ sọnù ẹ understand kì í ṣe mi o. ẹ̀mí pé ẹ fẹ́ fi wá sílẹ̀ sínú ilé kí tv àti iṣẹ́ kó má wà fẹsẹ̀ mi. no no no get it twisted mi ò sọ bẹ́ẹ̀ o. Ah, ah, ah, baby eh? babe babe o ti bínú mi yẹn wà bàtà tí ọmọ ẹ̀kọ́ lánàá tí mo ṣẹ̀ra yẹn ṣé kí n lè kókó síta. ṣùgbọ́n ti wọlé. wọ wọlé. inú ilé lọ inú ilé méjì ẹsẹ̀ fún ẹ. kí ni táwọn nípa ṣẹ́yìn sọ ṣé wọ́n ga ilẹ̀. ojú ẹsẹ̀ ni mo fún bọ̀bọ̀ ni ó pé kẹlẹ́ ara balọ́ọ̀kì. àwọn lè yọ lọ́wọ́. àwọn lè yọ màá tún la wò. lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ jọ ṣàánú ajé yéé mo ti fọ́kọ̀ mo ti fọ́kọ̀ mo ti fọ́kọ̀. ẹ jẹ́ ká fúnra ẹ jẹ́ ká fúnra o ẹ jẹ́ ká fúnra kó lè má bà kó alẹ́ rù lọ ẹ jẹ́ ká fúnra ẹ jẹ́ ká fúnra ẹ jẹ́ ká fúnra kó lè má bà kó alẹ́ rù lọ ohun ìtìjú ohun ìtìjú ohun ìtìjú ó burú jáì ọ̀rọ̀ kí ẹsẹ̀ ràgó. Mommy, what? What is the meaning of this? Mommy, drop me. What is Madam, let's go to Madam, ẹ jọ̀ọ́ má ṣe bá mi rówó, owó mi jábọ́ sin sin, sin sin sin. And báwo ni ẹ ṣe kàn mí? What's my business with that? Mm. Let's go. Mo rí yín gbàtẹ́ mú. Ẹ má pretend. Mo rí yín gbàtẹ́ mú. Kí ló ṣe ẹ̀jẹ̀ ẹ fún mi lọ́wọ́ mi? Ọkọ ẹ fẹ́ràn sí. Madam, ẹ fún mi lọ́wọ́ mi. Ẹ fún mi lọ́wọ́ mi ẹjọ ẹfọ mi ṣẹfọ lè olè ní olè àgbẹ̀yẹ ní ẹfọ mi lọ́wọ́ mi ẹfọ mi lọ́wọ́ mi ah fèsì fọyín tó báyìí ẹfọ fèsì fèsì tó ń jalè ah ojúgbà mi ti fún yín ẹgbẹ́ yẹn kẹ́ jẹ́ àwòkọ́ ṣe fún gbogbo wa ìwọ̀n kan tẹ̀ ń ṣe ojúgbà mi ti fún yín olè olè. odindi ìyá lélẹ. ìwà tó burú jáde ni ṣe ń dojú takọ ló ń dojú tọmọ. dádì ṣé ẹ ti gbàgbé ni nǹkan tí mo sọ fún yín. mi ò rántí èwo nìyẹn. lórí ọ̀rọ̀ mọ́ mi. tí ẹ lọ lánàá bí. bẹ́ẹ̀ni but dad she can't keep disgracing us like this. má wọrẹ tí n bá dé a máa sọ ṣèlúwà ọ̀rọ̀ kí ẹsẹ̀ ràgó kọ́bọ̀kọ́bọ̀ látàwé ṣùgbọ́n ránbẹ́ nínú ìwé kọ́bọ̀. ṣó dẹ̀ ṣọ́pẹ́ kò ní pẹ́ bẹ́ẹ̀ ni kí n gbé wọn pé mo dúró de ẹ ok ẹ má bínú no problem kò ní kí n wá kankan ṣe sínú yìí náà ni mo jẹ ikọ̀ yìí jẹ ohun lẹ́rù bà òye ní o o o òye ní òye làgbà o òye ní eh, ohun ìtìjú ohun ìtìjú ohun ìtìjú ni òbò. kí lè mú nínú wọn. ìgbín who are you? bí kí ló ṣẹlẹ̀ kọ́sítọ́mà mi ló bá sọ̀rọ̀ kí ló dé. my dear madam ti mú pọ̀ sẹ́ nínú bag. you serious? serious? i don't believe you. there ó wà bẹ́ẹ̀. madam eh, eh, ṣé bàbá mi. mo parọ́ mọ́ yín. ẹ gbọ́. yes. ó ti sọ̀rọ̀. the box is in the bag. Bring it out. it out now. Open it. Open it now. Mo ní kẹ́ mú bọ́ọ̀tì yẹn jáde. Àbẹ́fẹ́ kí n pariwo lè léyìn lórí. Ẹ ṣe. Open it answer me. Oh God. Ẹ bá yẹ lọ́wọ́ yòówó lélẹ̀ iná. Ẹ ẹ bí kákà ìlú kúkú. Ẹ ayẹyẹ tó ń jí bọ́ọ̀sì. Why? Kí ló ṣe yín? Bẹ́ẹ̀ ṣe fáìn tó. Bẹ́ẹ̀ mi pàlọ́pàá a mi fọ̀. Bẹ́ẹ̀ ṣe fáìn bàbá ló pa nọ́mbà rẹ̀ àárẹ̀ sí ilé ni kí ló ṣe yín. my dear jẹ́ ká ní sùúrù ẹ́ já ní sùúrù. sà àwọn tí wọ́n máa ń jà lóde mi. ẹ sà ṣé rí wọ́n máa yẹn bó ṣe di kàkà di kúkú tó bó ṣe wà sọ́rùn wà sórí tó tó bá fẹ́ kó máa jalè máa ní pé irọ́ ni ẹ irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò yẹ láwùjọ rárá. bá ṣe rí nìyẹn o obìnrin bìnrin mi ò rí irú ẹ̀ rí tó bá jẹ́ pé wọ́n máa ń kọ olè síwájú èèyàn ni ó yẹ kọ́kọ́ lè síwájú obìnrin yẹn. ẹ ṣe gan-an um, ẹ ṣe gbogbo ibi tẹ́ sọ̀rọ̀ dé màá ti pọ̀ kọjá ó tó kẹ́ bínú kẹ́ faraya torí pé lóòótọ́ lóòótọ́ àwa gẹ́gẹ́ bí agbófinró a ṣe findings wa dẹ̀ rí pé lóòótọ́ ni obìnrin ìjàlè ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní báṣọ bá ya jágbajàgba ká rán jùgbùjùgbù ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tó á rán lárùn jù náà á tún di mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ṣe rí obìnrin ẹ ẹ jọ ẹni mímọ̀ ni gbajúmọ̀ ni láàrin ìlú yìí mm-hmm. ah, mo fi dá yín lójú pé. Ma personally fún ara mi ma handle case ẹ. ẹ rò bẹ́ẹ̀ sà. lágbára lọ́hùn ẹ fira lọ́kàn balẹ̀ ẹjọ́ ti wà ní iwájú wa a dẹ̀ láti ṣe bó ṣe yẹ kó rí mo dẹ̀ fi lọ́kàn balẹ̀ pé bó bá ṣe tán bó ti yẹ òun la máa ṣẹjọ́ ẹ. sà mo fẹ́ kí ẹ wo ẹjọ́ tó tó tó àti tó yẹ ni mo fe? mo fe ẹjọ́ tó tó àti tó yẹ nítorí báwo ni a ṣe máa jí nǹkan ní nǹkan. my dear má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ nígbà tí ìjọba ti sọ pé àwọn máa handle ẹ̀ fún ara wọn let's just forget the problem. ẹ fọkàn balẹ̀ madam. Hmm, ìjọba ló sọ bẹ́ẹ̀ yẹn. everything will be handled. ẹ sà ẹ promise wa pé ọ̀rọ̀ yẹn ẹ máa mú bó ṣe yẹ kẹ́ mu. ẹ má wàá rí ẹ fúnra lọ́kàn balẹ̀ fún ọ aṣọ wa sin yo ọ aṣọ wa sin mi ò ní tèkẹ yìí sí rárá ọ̀rọ̀ tó wà lẹ ò ní tèkẹ yìí sí. it's okay my dear. ìṣòro. tìbọ̀tìbọ̀ sọ́kò ìjọba. àfi sí wọn lọ́wọ́ jẹ́ ká gbàgbé ẹ̀ àwọn á ṣe wá ṣe everything náà. Ah, kò sí wàhálà tẹ̀bẹ́ ń dọ̀là wà yìí. ẹ ṣe gan sa ẹ ṣe gan ẹ make sure pé Sir. ṣe nǹkan tó tọ́ o. ẹ má wọ ìgbọ́ rẹ. ọfíìsà lọ́mú obìnrin wa. òye ní òye ní òye làgbà ń wò òye ní. Eh. Sir. ohun ah, ìtìjú. inú mi bàjẹ́ láti wà níbí ní wákàtí ọ̀wẹ́ ah, torí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàwó yín ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ ó jẹ́ ìdùn ọkàn fún mi gan. ibi tí ọ̀rọ̀ dé ah, a ti wà láàrin ara wa. ìgbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí a discover pé madam tó jẹ́ ìyàwó yín um, wọ́n jalè yes madam jalè ó jẹ́ nǹkan ìtìjú fún fèrè kan fara ní ojúgbà ètè pé ṣé tàì ní owó ni àbí ti gbajúmọ̀ ni ẹ ẹ̀ ní. Ah, ẹ wo ṣùgbọ́n ju gbogbo ẹ lọ to God be the glory ah, ọlọ́run fún wa ní ọ̀rọ̀ yẹn láti yanjú ayanjú ẹ̀tẹ̀ sẹ́gbẹ́ kan ah, àdúrà tí mo kàn máa gbà ní pé ọlọ́run wá bá wa kó sí wọn nínú láti lè stop gbogbo àwọn ìwà tí ó kù díẹ̀ káàtó ìwà adójútì nìyí àti pé ẹ̀yin náà fún ara yín ẹ̀jọ̀ sá ẹ má bínú ah. kẹ ẹ bá wa pè wọ́n sí kọ̀rọ̀ kẹ ẹ bá wọn sọ ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀ torí nǹkan ìtìjú gbà ni o ọlọ́run á ràn lọ́wọ́. ọ̀sán. ẹ ṣe mi pẹ́. More appreciating yín a lot. ṣẹ́rí gbogbo nǹkan tí ọlọ́run bá nílé ayé ta wà tó bá dà sí ẹ̀ nínú àgbàdá báyìí kéèyàn yóò gba kọtí báyìí kó máa yan ni o tí ò bá yan àjọyọ̀ kò ní ṣe jẹ mọ́. This is not the first time, not the second time, not the third time. A lot ohun tí ò ṣe é nígbà tó wà léwe tá a jọ wà léwe ká tó bí ẹni ká tó gbélé ká tó bí tó wá ṣẹ̀ṣẹ̀ gbégbá yẹn sí ṣàfiṣe ni kí n pè ní àbí tèwọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó kù tí ó máa ń wá tó jẹ́ pé àwọn nǹkan tó yẹ pé ó lè dojú tìyàn láyé àti lọ́run tó o bá ti rò tèmi pé òun bà mí nílé òun dojú tì mí ó dẹwọ́ ta àwọn beautiful children tó náà fún ẹ. gbogbo àwọn ọmọọtẹ́wò náà ti ní boyfriend náà wọ́n lè má ti sọ before me òbí tó bá nílò àwọn ilé tó ní pọ́kùnrin má pe ayé òbí náà bàjẹ́ ni kí lè fẹ́ káwọn òbí yẹn àwọn ọ̀rẹ́ boyfriend wọn yẹn kí wọ́n máa rò ń ta kó máa sọ sáwọn boyfriend wọn pé ah ah, ah lady yẹn nìyẹn kẹ oh, sorry ṣé mọ́mísí ẹ̀ wọ́n ṣe ẹ̀dá ọ̀rọ̀ náà máa sọ. See when you spoke, you said, Màdámù ń jalè. Bó ṣe ká ẹ lára ló ṣe sọ̀nà ò dágbé. If I were you, mo lè sọ pé ah, ìwà àbàjẹ́ yẹn tí wọ́n lọ ká fún màdámù lọ́wọ́. Ṣọ̀pọ̀ dágbé bọ́tí nítorí pé ó ká ẹ lára ràmọ̀dámù jáde jíjáde yẹn ibi tó lọ nínú bẹ́ẹ̀ni ò dẹrùn rárá bọ́ kí ló dé bọ́ náà ṣe ọ̀rọ̀ mélòó ló kù tí mo fẹ́ sọ ju pé kí n fa gbogbo nǹkan sọ́wọ́ náà balajọ kọ́ náà kó bá mi kó bá mi tó kó bá mi tó ọ̀rọ̀ yìí kó bá mi tó that is only tẹ òun nìkan ló lè bá mi tó. òun nìkan ló lè bá mi tó òun nìkan ló lè bá mi tó gbogbo tí mo sọ lẹ́kọ̀ọ́ jọ ọ̀fíṣà yẹn I'm only pretending you sọ mí di ọ̀tá àwọn ọ̀tọ́dún yìí I'm not joking can you please leave it my friend kọ́ lọ́nà fún mi jáde. ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ ni ẹni sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ni ọmọ náà. ọtí kò ẹni kò ọlọ́run ọba nìkan ló yẹ ká gbẹ̀tàn lọ àbí bí ìdí pàtàkì kan ò sí obìnrin kì í jẹ́ kúmọ́lú. mọ́ lára tí kò yẹ nìkan ọlọ́run nìkan ló yẹ kágbé tán lọ irú èyí ga o irú èyí lè ń ò rírú èyí rí. àbí kí ni ká ti bọ́ odindi ìyá tó ń fẹ́wọ́ tó ń ṣe àfọwọ́rá ṣé táwọn èèpo ni tàbí ta ẹ̀rọ owó ra yọ. Ah, ṣó lè má jẹ́ kó táwọn pípé yìí wọn ò máa ṣe ìnáwó mi wọn náà fẹ́ ṣe transfer mo ò rí transfer kankan mi ò kò tiẹ̀ lè stand gbogbo rọ́bìṣì yẹn mọ́ mo ti sọ fún wọn mo ò fẹ́ transfer kankan o ọmọ mílíọ̀nù tó wà lọ́wọ́ wọn ni i'm not taking transfer kó gbówó mi wá sí by cash mo dẹ̀ ti sọ fún wọn pé kò gbọdọ̀ kọjá ọ̀la by twelve o'clock àwọn náà ti promise pé kò níye abẹ́tà kò pè wọ́n o. ẹ má b èmi gan ti bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n dẹ̀ láwọn máa gbé káṣù wà lọ́la lọ́la. ó máa better o because i need láti make order fún ọjà mi now owó yẹn ti pọ̀ jù lọ́wọ́ wọn o so I'll be here tomorrow láti lè gba owó ìran wọn. ọ̀rọ̀ ẹ̀ sábà mi bá wọn sọ̀rọ̀. ẹ̀gbọ́n tèmi ayé má bínú. ọkú. ẹ pẹ́ dàmú. jáwèrè. Rubia Adeyi Kasaba kójú bá ṣiṣẹ́ bí olórí burúkú. Ilé ìwà ìlànà wá ṣe mí o.

哈。 ṣẹlẹ̀ gangan ṣáàtì káàsì tó yẹ ni báwo làwọn ọjọ́ ṣe máa bá wà bẹ́ẹ̀ ṣé tó bá yẹ báwa náà smart ọ̀gá ṣẹ́ ni wa ṣé báyìí máa nílẹ̀ ìbọn ẹ máa mẹ́sì wa just like that ni mẹ́sì wa ah. ẹ̀wúrẹ́ ìkẹ̀mọ̀ kankan èèyàn kì í gbọ́ tẹ́ni tó ń ṣọ̀hún ẹ̀rí mi lọ́rọ̀ dé ikú yé mi mọ́ ah, kí la fẹ́ ṣe kí la máa máa jẹ báyìí. kí la máa ṣe báwo ọkùnrin ni mò ń lọ́ta ó láyà ó dẹ̀ mọ́ bó ṣe lọ lórí street wá béèrè pé ló bẹ́ẹ̀ ṣe ẹ̀ fún wọn ni iná fún náà irin fún mi ọmọ fáyà ẹni tì mọ́ ẹni tì ní kí gbogbo ẹ̀ kó dàrú pọ̀ no pay no gain ọmọ ìyá mi sleeping jọgọ ó yẹ kí wọ́n dé wọ́n bẹ́ẹ̀ bá àwọn ọmọ yìí gan àìní ọmọ sílẹ̀ yóò béèrè ọmọdélé ìyàwó ẹkùn mi ìrájú ìwéré èmi ọmọ máa pààyàn máa ṣáàyàn ọlọ́run kò sí yàrá ṣá láìpẹ́ ṣá ọlọ́run. ká pa ọlọ́pàá. ọlọ́run tí bá ní ọlọ́pàá máa pa tí bá ní bàbá ẹ̀ máa pa kí ló sọ fún mi ọlọ́pàá kẹrin máa ń bí ní nàá yẹ́wọ̀n ṣe yọ bí. ìjọba amúnimóògùn èṣù ṣé oníbi tó ti pa ìjọba rí kẹ́niyẹn dẹ̀ lọ kò ṣẹlẹ̀ yìí inú fọwọ́ sí o nǹkan tẹ́mi kan rò ní pé ẹni tó bá ń lé kó sáré o abájọ ń sáré tó bá ṣubú tí ẹ bá ẹyẹ ẹjọ sáré ni náà jẹrẹ ní pé ká lè lò fọ náà. dágbàdà ló ń ṣẹlẹ̀ lè lò fọ náà wà o kí ló ń jẹ́ lè lò kí ló ń ṣẹlẹ̀ èmi ò lè lè lò ọmọ mi máa jẹun mo lè máa ṣe kí mo máa wọ ọṣọ gbàdúdé màá jó náírà bá ní màá jó pàṣọ kí ló ń ṣí ẹ lẹ́nu kí ni mo lẹ́nu tì ọmọ ìyá mi ò lè kú ọmọ ìlú ò ní rùn wá ọ̀gbẹ́ni mi lọdí bọdá pàdé ti báwo ọdá kúndé ọlọ́pàá ni ọdá mi pa ó pàdé ẹ̀gbọ́n mi tí kí ni wọn àtẹkùn bá ti jà tájà bá torí pé òun lọgọ wà dẹrù ọ̀rẹ́ lọgọdọ wọn lọfẹẹ fà tọ ọlọ́pàá jẹ. ọmọ wa ọlọ àti sáyẹnsì ṣiṣẹ́ mi. ọlọ́run yóò ti bọ́ di wàṣà. lẹ́nu tàti gáàsì. ọ̀gá pààyàn ṣáà ní sùúrù ẹni tó mọ̀yàn pa jù ẹ̀ ní sùúrù ẹni táyé bá kó sáré o. tó bá rí tíjà ṣẹ́rù ìjà ló bá wa nù ṣùgbọ́n ègbé ni fún ọmọ ọ̀dọ̀ náà tí ò fọgbọ́n ṣe. tí ò fọgbọ́n ṣe. tí wọ́n rántí mi ní pé ẹni máa kú máa kú ẹni máa yẹ máa yè èmi ní pé a máa lé lòfò náà a máa tutù a máa sinmi. èmi náà fi ìyá Yeah, ìgbìmọ̀ rẹ̀. yà jẹ́ kí n mọ̀ ẹ́. sir as the team leader sir kò ní dákẹ́ fún mi ní huge assignment bẹ́ẹ̀ ká má lè execute we are really trying our best but a kò ní little time sir. my friend your best is not enough tó bá fi yànjọ ìyàwó dì ó yẹ kó lè gbé adìyẹ o ò lè gbé kùtẹ́lẹ́ bí mo ṣe ń wọ̀ yìí please please shut up àbí kí n change our voice sí o fún ẹni. no no we are really trying sir. ah alright sir. Um, like you said we are really trying our best but in due time sir our a man of people here we promise you. are you sure you want to put on your best. yes sir. then do something mo fẹ́ rí our voice yẹn lẹ́yìn kanta. sir. mo fẹ́ rí wọn kí n kẹ́ kó wọn kẹ́ kó sẹ́kẹ́sẹ́kẹ́ sí wọn lọ́wọ́. all right. okay sir. help me yes sir. i mean ó yẹ kẹ́ni ṣiṣẹ́ ibi iṣẹ́ náà ẹ am I disgracing you? please and please do something. yes sir we promise to do more. are you sure. Ben, sir a I'm a make sure pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí sir. I promise me. yes sir. sir. sure sir. èmi náà mo promise yín pé máa fún support all the support you need will be given to you. Thank all you, right sir. please put more effort. Sir, All right, sir. I'm, I'm using this medium to to promise you that we are going to work on it, sir. I know the things are I just wanted to do something. Yes, All right? No, good afternoon. Ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́. Ṣé èyí fi pín nǹkan tí dáàdì ṣe èpo right ni? Ṣé èyí kí dáàdì lè mọ́ mi kúrò lé? Ó yẹ kí dáàdì lè lè mọ́ mi kúrò lé for no reason kò sí èyí àtọ̀. Mm. Ẹ wá nǹkan ṣe sí ẹ wá nǹkan sí torí ibi tọ́wọ́ yẹn ti báyìí kò yé mi náà àbáyé kò yé mi. ẹ jọ ń torí Ọlọ́run ẹ̀gbọ́n ọ̀rọ̀ wo ni òye yín ọmọ ń sọ fún yín pé ṣe kí dájú lẹ ní kò òye yín ṣebí first born ni talk to your father now ah ewo ni kò yé yín kò yé yín tẹ̀tẹ̀ kó tẹ̀tẹ̀ sọ́dọ̀ yín. ọ̀jọ̀ náà mẹ́rin bàbá mi dájú láìpẹ́ ṣé wọ́n kọ́ lọ́mọ dájú ni wọ́n lọ́kọ́ bá dájú ẹ̀ sọ̀rọ̀ náà wọ́n lọ́mọ dájú náà bá mm. dádì sọ̀rọ̀ ìwọ lọmọ dádì everybody mọ̀. really for real èmi ni favourite dádì ń sìn kò tó bá dín pé ó fẹ́ pín owó àbọ̀ fẹ́ fún wa lówó ń sìn ó máa gbá fọ̀ǹsì pé ẹ̀yin ni ẹ̀gbọ́n o ó dín sìn dídí pé kinní kan. ẹ àkíyèsí that favourite ni ó yẹ kí mọ̀kò tẹ̀ máa ṣe ó yẹ kí lè bá dádì sọ̀rọ̀ lórí ọmọ mi. ẹ jọ ẹ̀yin náà ẹ bá ìyá yín sọ̀rọ̀ ọ̀gbọ́n tó bá sọ ń sìn yẹ́ẹ̀sì gbọ́dọ̀ sọ ń sìn ó ní kí n bá dáàdì tèmi sọ̀rọ̀ ìwọ náà èmi ìjẹ́bọ̀yà yín sọ̀rọ̀. my mother yes I don't care. nǹkan tó ṣe nínú life mi ló lọ yìí I've been begging Yẹmi Yẹmi ò fẹ́ bá mi sọ̀rọ̀ all because of the nonsense your mom your your your mom did you're telling me kí n bá kí n bá dáàdì mi sọ̀rọ̀. lẹ́nu tiẹ̀ ni pé mọ́mí lọ jalè. yes na wọ́n tọ́mọ ti lọ jí fóun boyfriend mi wàá ní kí n máa bá dáàdì mi sọ̀rọ̀ tó bá ti dé kẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀kẹ́ náà lọ yà yín sọ̀rọ̀ I'm still begging begging Yemi tí o tí o tó dàbí lọ ẹjọ́ pé má dá ìṣẹ́ sọ. Ìwà tó burú jáì ni. Dádì wa, èmi rò pé àwọn Yorùbá máa ń ní okun kì í wó rorò káwà rorò. Lílé mọ́mi Ayọ̀mídé jáde kúrò lé, òun kọ́ ni solution. Ẹ jọ̀ọ́ nítorí ọ̀nà torí mi ìtẹ̀mọ́ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bẹ́yìn ju pé kí dáríjì ẹ wo ti ọlá àwọn ọmọ tó bí fún yín ìjọ ń torí àmì. excuse me ẹ jẹ́ àwọn àgbẹ̀ ni mo máa ń gba ìgbórúkọ yín o mo sọ yẹn dáná. Òbíṣẹ́fà bóyá bẹ́mi ṣe ọ̀rẹ́ màmá ọmọ mi dáwẹ̀. Ibi tẹ̀ gbé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn. No, no, no, no. I didn't like it. Statements are oh, all were highly irritating to me. Yes. Even when you're over. Ọlá ọmọ tí wọ́n fi jókòó ni tí n bá wo tàn méjì tó jókòó yìí, àwọn lè listen to your talk because ṣe fún ìyá wọn náà jáde. Dàbí. Excuse me, ẹ̀yin náà máa ń jalè àbí? No, just tell me ẹ fẹ́ jẹ́wọ́ mo gbọ́ pé wọ́n náà jí fóònù ọ́fíìsì mc náà. say it before me pé rọ́ọ̀dù. excuse me i'm saying the truth look at sórí bí n ṣe wà ẹ àṣẹ ni àṣẹ tó nù rẹ gbogbo nǹkan tí n bá sọ mo mọ títẹ́lẹ̀ ìyá wọn fẹ́ yí orí mi fẹ́ dà mí lórí rú ọ̀pọ̀ tó dìbò máa dàrú mi rú I will turn out a mad person. Take note of that. Close me the time. You know I love you. Thank you. First, ẹni tí ẹ bá wà yẹn kò sọ̀rọ̀ mi ara tọ̀. You look pretty. Kí ló ń òun jalè náà ti ń jalè that's so bad of you. Can I have my gin? bó ṣe ń dojú takọ ló ń dojú tọmọ bẹ́ẹ̀ ló ń dojú tọrẹ bá mi bá bàbá yín sọ̀rọ̀ bá mi bá bàbá mi ò ṣe sí nínú ilé o nǹkan máa bàjẹ́ o kò tiẹ̀ wá mi ò yẹ kí n sí nínú ilé yẹn it is very important that I return back to the house. ó dẹ̀ jọba mi bádá tì mí sọ̀rọ̀ bá mi bẹ́ẹ̀ ah, ah. ṣé bí wọ́n là rólé ẹ̀ wọ́n là kọ́ bí ẹ̀ kò sí nǹkan kan tó o fẹ́ tí bàbá ẹ̀ ò ní ṣe fún ẹ. tó bá ti délé bá mi pè é bá mi bẹ̀ ẹ́ níbi tí ọmọ ti ń bẹ bàbá tó dẹ̀ máa gbọ́ so that má lè padà sínú ilé it's very important that I come back home. Okay, mommy. Mommy, sẹ́rí kò ṣe pé àti bádàdì sọ̀rọ̀ gangan ló ń fún mi ní yù but mommy, mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe tí ò ní bínú but mọ́mí ẹ wojú mi kẹ́ bá mi sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ mọ́mí ẹ what is going on mọ́mí ẹ gbogbo nǹkan báyẹn ẹ ń ṣe tẹ́lẹ̀ náà ẹ kò bẹ̀rẹ̀ all of a sudden ẹ kí ló ń ṣẹlẹ̀ mọ́mí ẹ bá mi sọ̀rọ̀ bí a ti bá sọ fún mi sí yìí màá lè explain fún dádì pé dáàdì nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí tó dàtà àwọn náà wọ́n á lè gbọ́ ẹ mọ́mì ẹ jọ. ọkọ mi bí mo bá ṣàlàyé ẹ fún ẹ gan kó lè yí ẹ nǹkan tó kọ máa ṣe fún mi tó bá ti délé bá mi bẹ bàbá yín bá mi bẹ ẹ ó jẹ́ kí n padà wá sínú ilé wo tí má ti lè padà wọnú ilé yẹn gbogbo nǹkan tó wà lójú yìí ló máa níyànjú. ẹ mọ́mì ẹ ṣọ́ọ̀ mo fi ń dá ẹ lójú. ẹ má wọrí bá ti délé ń sìn yín màá bá wọn sọ̀rọ̀. àwọn àbúrò ẹ kọ. ọwọ́ àfẹ àfọn. sálàáfíà ni wọn. àfẹ àlọ ṣùkú sí i. Ah, mo mí sí i. wọn mú àwa náà ti mí sí i ilé yẹn ò mọ mi fẹlẹ. ṣe yìí náà sáyẹn lè fẹ́ bàjẹ́ ni wà á lè wà successful fọ́ọ̀sì iṣẹ́ tó máa ṣe kò tún wà ah! successful ah, ah, lè ṣe bí àwọn ọmọ mi àwọn ọmọ successful ni. ọmọ wa wa ṣé bó ṣe gba báàgì yẹn tó ṣe ń bọ̀ yẹn ìyá yẹn lé ẹ mú pé. àjẹsẹ ó lé mi pàṣẹ. ọlọ́run ajé wà nù báàgì yẹn. ọ̀gẹ̀dẹ̀ àti sàjẹ́nu làárọ̀ yìí àwọn ìyá tó máa ń gbájé sára jáde láàárọ̀ yẹn ṣó yẹ kó lọ gọ̀ kí ló ṣe ẹ náà kí la máa ṣe báyìí kí la máa ṣe báyìí. irú báàgì yẹn dẹ̀ tẹ̀lé àwọn ìyá ẹ̀kọ́ yẹn lọ́mọ tó ń lọ sọ́jà. o sọ́mọ̀ pakupaku. iṣẹ́ tá a bá kọ́kọ́ ṣe ẹni mọ̀ mọ̀. o máa wà ánú ẹ̀. lẹ́ni mọ̀ mọ̀. ẹ ò gidi ló. o kàn ṣe bí o kàn ṣe bí jọ gbẹ̀ṣẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sẹ́ má jẹ́ kó kú báyìí nǹkan ah. tó bá kú àríwó yẹn gbà ó dẹ̀ bọ́ ah. kó ẹ̀ ló ìpọ́táàtì sáwà ẹ̀mí tí o ìpọ́táàtì sáwà o owó yẹn gangan wà ṣé o mọ ibi tó gbówó yẹn ti ṣaṣọ mọ́ ẹ tó gbélé lọ́wọ́. báyìí bó ṣe ń bọ̀ buhari ọmọ àṣẹ kan ní kọ́nà kan ó gbájé ṣe tí òun sọ̀rọ̀ mo kàn jù síláyà pé ṣe dáhùn àṣẹ òun jù ọlọ́run ṣe wa kí la máa ṣe báyìí ọ̀gẹ̀dẹ̀ kí la máa ṣe báyìí. sáàmù ibi tó wà ó mọ tó wà ó jiná ẹdọ mọ n bẹ ọ ó yẹ pọ àgbẹrẹ gọ. àwọn àti ẹrẹ ọmọ àti tí mo fi ní ìlú. ẹ ẹ lẹ báwo ni incident yẹn ṣe ṣẹlẹ̀. ẹ wò mo ń bọ̀ láti ilé mi fẹ́ gbé báìkì ni ó kọjá bá gbà lọ́wọ́ mi ni ẹni mélòó ni wọn gbọgbọ. èèyàn kan gbé ni wọn ó lùkùrọ̀ ṣùgbọ́n kò tẹ́ ń ṣe èèyàn gidi rárá. ó fọ́ ni o èèyàn kan péré. èèyàn kan ni. Ah, excuse me ẹ dẹ try possible best ní láti ẹ ti hold ẹ down. mo sáré mo lélẹ̀ bó tẹ ẹ ni kò tiẹ̀ yé mi ó kàn déédéé dọ̀fẹ́ mi kò déédéé rí mọ́. madam ṣé ẹ sọ pé kò sí ammunition lára àbọ̀n wá pẹ̀lú ọ̀wà alẹ́ èèyàn kan èèyàn kan péré ni. èèyàn kan. Ah, gbogbo ọjà mi lè ló wà kí ẹ bẹ́ẹ̀ kí n ṣe é sí that ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ni pé nísìn a máa try láti àṣàyàn yín pẹ̀lú police tó wà lórí ààyè ẹ kàn máa lọ síbẹ̀ lọ make statement statement nílùú kan la then i'm very sure they will work on it ẹ worry ẹ ẹ ní any reason láti worry ó ti try lati cover gbogbo nǹkan tó bá gbà lọ ẹ má worry mọ́. ẹ ló wà láwọn ni ẹ dààmú. ó dààmú ẹ dààmú àbí. ìwé akáṣí sórí báyìí. àníṣe worry. ẹlẹ́yìn mi wá ń kọ́. worry lodge complaint first kẹ make statement ṣoṣo láì. ẹnì bá ń bọ́wọ́ délé lò bí ẹ máa yí ṣògbọ́. tọ́mọ́kà rẹ̀ náà wọ́n tún ṣe léyìí ayé gbọ́ ọ̀rùn mọ́. Túláàsì òṣèrà iPhone. Bọ̀dà wash out no scam for here. Agídí òṣèrà Samsung. No dey get so mọ bó ṣe lọ. Túláàsì òṣèrà iPhone. Àgbóolé rẹ̀ ṣàlóbádé o. Agídí òṣèrà Samsung. Ológo fàájì ìjàyè lọ. Túláàsì òṣèrà iPhone. Èmi tó lo six lálò fourteen pro. Agídí òṣèrà Samsung. Olórin yàtọ̀ sálágbé, yàtọ̀ sálágbé àwòkọ́ yàtọ̀ nínú gbogbo ẹyẹ nínú gbogbo ẹyẹ gbogbo ẹyẹ o àlàbá yàtọ̀ nínú gbogbo kì í nínú gbogbo kì o tinubu ń bomi àsìgbẹ́ kìlọ̀ o àsìgbẹ́ kìlọ̀ àsìgbẹ́ kìlọ̀. tamaka rẹ náà. ó tiẹ̀ dájọ́ pé ló lè lọ ṣe léèsì ẹrù tí ẹ bá ẹ ó lè gbójú yà wọnú bedroom mi lọ gbé owó. ok fine ìtorí pé o ti mọ nọ́mbà tí mo fi ń ṣe portfolio kò sí nǹkan tí mo fi hàn fún àwọn ẹ̀yìn ọmọ mi náà definitely tó o bá mọ nọ́mbà yẹn odindi kí ni ẹ̀gbọ́n ló máa gbé kò nínú ilé ṣé o fẹ́ kí màá máa ń rò sáwọn àbúrò pé báyà bá àwọn náà gbé náà láyé. No, mi ò lè ru kankan sí wọn láìláì nítorí pé èmi kan fẹ́ bá mi kó aṣọ fún trekina gan gbogbo tó bá bá nínú àpò mi wọ́n máa kó sílẹ̀ lẹ́ba ni tí o bá bá owó sàn kankan wà á kàn sọ pé ẹ mo rá owó kan náà pé yín ẹ mo dẹ̀ ti lò ìgbà tó bèrè pé lónìí ò ní sọ. òkè o ti ń bá wọn mu tramadol àbí kí lórúkọ dúdú àmì tẹ́lẹ̀ tán fi sóra àwọn ìdíjẹ mílíọ̀nù àbí òkè o fẹ́ lọ káwó o fẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀rọ ti ń bà mí báyìí sí wọn ẹ̀rọ ti ń bà. ṣùgbọ́n jẹ́ kí wọ́n àwọn ẹ̀. kò sọ ọ̀gbọ́n bẹ́ẹ̀ sọ. kò sọ ọ̀gbọ́n àwọn ẹ̀. ọlọ́run jẹ́ kí kankan wọn bẹ́ẹ̀ o tó bá lọ wá ń bẹ̀ ọba yí ara ẹ̀ jẹ́ nìyẹn o. ṣé o ti rí tèmi ló bá mi débi tí mo dé yìí. ọlọ́mọ ẹ̀ka ẹ̀ laburú tí wọn kọ́ bá ṣẹlẹ̀ sí mi ò ní ṣàánú àmọ́lé o. bàbá mi ẹ̀dùn náà ṣídọ̀dọ̀ ni kẹ́ ń jalè ní owó tẹ lọ mú yẹn ni kókó tá a fẹ́ nílé ìtìdádò kì ṣé òdo ni kẹ́ jalè ni. Ah! kí ló ṣe yín tẹ wá ń le jùmọ̀ ṣe fẹ́ nà ni ẹ wá nà mọ́ dáàdì lára ń gbà yẹn torí ẹ ń bá yín sọ̀rọ̀ sí ẹ̀mí rí ṣé dáyìn ò kọjá ìrìn tó máa disrespect yín ni ẹ lọ ẹ lọ jí owó tó lè fẹ́ ra vintage àti ẹ jọ dàbí kílẹ̀ wọ̀ sẹ́sẹ́ wọn bá ń yí ẹran máa ṣe tí wọn máa kọwọ́ sápò. kò sí nǹkan táwọn ọmọ ilé béèrè màá kọ́kọ́ dá ẹ lóhùn before tiwọn. ẹ̀rọ tí ń bà mí báyìí o ẹ̀rọ tí ń bà mí gan ẹ̀rọ tí ń bà mí seriously ẹ̀rọ tí ń bà mí bóyá ọdẹ tí ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ta àti abẹ́ tí ń lọ rọ́ọ̀bù káàkiri. mo ní òpá lè ṣiṣẹ́ rẹ̀ kò clear sí mi rárá a lè ṣe é. wá kí ni túmọ̀ pé a lè ṣe àkí ni túmọ̀ pé kó clear sí wọ ọ̀gbẹ́ni gbogbo tẹrí abàníyàn sádàlú fìdíjà tó ń sọ ìwà lọ́nfà níwájú tèmi o kò sí iṣẹ́ táwọn ò lè ṣe o ọlọ́run kò sí iṣẹ́ tó kéré lójú mi o eléyìí ọmọ ṣe. a lè ṣe iṣẹ́ ẹ̀ ti kéré jù àánú yẹn kan wá náà mojú kù ó ń ṣe ogún iṣẹ́ náà ló lè máa ń ṣe nǹkan tó ń tra àti sọ ni pé lọ́wọ́ ta wà yá gbọ́dọ̀ stay low key a gbọ́dọ̀ forí wa pamọ́ nítorí pé àwọn ará bíi ti ń wá wa wọ́n dẹ̀ ti dà àwọn eruku síta gan-an meanwhile lèmi àti ẹ̀ ti sọ̀rọ̀ àti áàdì two plus two ti fún wa ń four àti fi four kún fún wa ní ìta wá fi two kó fún wa ń ten which means pé a ti rí àwọn èèyàn kan tó lè máa bá wa ṣàwọn iṣẹ́ kéékèèké kan tó lè máa fọṣẹ yí wa. àti náà àwọn ọmọ tó máa máa ṣiṣẹ́ fún wa. kẹ̀sìrì nǹkan tí mò ń sọ ọ̀sìn òyà ńgbà tẹ́ méjèèjì tẹ pera yín ẹlẹ́ẹ̀lò one plus one yẹn fún yín ní ansa two ẹ wá ṣé kẹ̀kẹ́ àdùn àmọ́ kó jẹ́ three ni àìwá ẹ ṣèdọ̀tí o gbogbo àwọn fẹ́ǹsì tẹ máa ń fò tó máa ń dun èmi kankan lélẹ̀ ó yàgbà ṣe wà yìí sìn mùsùlùmí gbàwẹ̀ olóhùn ò dàtọ́ mi tala fẹ́ pè kó ṣẹlẹ́rì ọ̀nà fún báwo ṣe fẹ́ mọ̀ kí bẹ́ẹ̀ sọ pé ó ya fẹ́ǹsì mi. òun náà la ṣe pilẹ̀ nǹkan sọ fún un ó dáńtọ́ la sọ fún un náà nìyẹn. ó yá ká lọ tó bóyá lọ yín sìn ọ̀tọ̀ ní gbèwìrì ọ̀tọ́ lóde kò sí nǹkan tí gbẹ̀wù ní gbé láyé ẹ̀ tó kéré lójú ẹ̀ gbogbo nǹkan máa gbogbo nǹkan máa tóbi lójú ẹ̀ ni ó yà àwọn ọmọdé tó wá sọ yìí sí mi ìmọ̀ bọ́ yẹ kúná tó mi ìmọ̀ bọ́ yẹ jiná tó mi ìmọ̀ bọ́ yẹ wúwo sí tó bá yẹ bá àwọn oníbọ̀sà ọdún kan tó bá fọṣẹ yí wa kọjọ́ ní balẹ̀ jẹ́ mọ́ wa lọ́wọ́. ẹ lóòótọ́ kò sí rọ̀ ń bẹ̀ inú àwọn ọmọ yẹn àìná so tá a bá ti ní iṣẹ́ tó jẹ́ pòjò ló yẹ kó handle mẹ́nì rè mẹ́nì ò ń ṣe ọmọdé iṣẹ́ àgbà oní pọ̀nù ayé àárán kó front fáwa mo dẹ̀ wà ṣọ́ pé kò lè sí fọkọ àbí òjò. àti pé ojú ló ń kọ́ ọmọlẹ̀ tó ń dàdùn èyí tá a lè da tá a ta da èyí tó lé ẹgbẹ́ gan da olè ló wá kú. Ah. ẹ gbogbo alájọ mọ kàkà bọ́mọ lè má yọ aládùúgbò náà ò sinmi ṣé iná mọ̀ yẹn dájú ni kọ́mọ lè má yọ a máa yọjú ra ló dáa fún wa o. mẹ́ni mẹ́ni. ọlọ́wọ́ ọ̀gbọ́n tó ń gbé mi lójú mo mo tó fi wọlé ẹ̀gbọ́n bá tó. ẹ̀gbọ́n mi jà ní. èwo làwọn ẹ̀gbọ́n ẹ̀ mi ò lẹ́gbọ́n méjì náà lọ́dà tọ́ wá. ó jáde. wọ́n lọ jó dáàbò mi ní yàrá wọn. Ah, ó lè ṣẹ̀rù bà mí mo tẹ̀ ṣe bí wọ́n lọ jalè níta tán ti ìbọn pa wọn ni ó dẹ̀ sọ bíi pé kìíní ni owó dábì wọn múnà sún wọn jalè. wọ́n dínà at first nǹkan tí èèyàn kọ̀ ká mú wọn lápò ni. ìwé ìlú a ó lè nìyẹn o àbí ṣé tí máa rí wọn kí n bá wọn sọ̀rọ̀ bàbá ó mà dàbí disrespect náà ó mọ̀ máa fi ó pé kò make sense. I'm just tired mommy. ìgbéra tọ̀ mí wá. kí ló I'm tired like this. I'm tired. I'm not even safe. Ọmọ, we need to pray oh. Ah, ilé yìí ti ṣòro wá gan sí báyìí. Oh, lọ wọ́n lọ jí Really? Oh yes, babe. It is what you do. I don't come to my house. I will, I will come now. No, no, no, no, don't. Eh? Why would you say that? Mo, mo bọ̀ sọ̀rọ̀ àṣírí fún ẹni náà. Ah, Àwọn tó máa ń pọ̀ náà, I don't like it. Ẹ̀gbọ́n mi, yes, but. Uh, kóńtó ló lọ ìwé ìjáde. ẹ ẹ wọ́n ti sọ tọ́jú ẹ̀ náà kéré bẹ́ẹ̀. bàbá àtàlè ọ̀gá mi kò ní bàjẹ́ àní lójú ẹ lẹ́yìn ẹ mo gbà fún ẹsẹ̀ àlùbáríkà o ọwọ́ mi ò yọjọ orí lọ sẹ́ ọlọ́run tó bá yọjọ orí ló máa dà sí i mo gbé fún ẹ ọ̀gá mi ọlọ́run bàbá àwa mẹ̀kúnnù ìwọ ni márùwá tó dọ̀kadà ọ̀kadà tó di mọ́tò mọ́tò tó di tírélà tírélà tó di tírélà train tó da aeroplane ọlá àti ẹ làwọn á jẹ ọ̀gá mi kò ní bàjẹ́ ẹ ó yá máa gẹ́bà sí sáyẹ́lì ọ̀rọ̀ àbà sáyẹ́lì ọ̀rọ̀ àbà. ọmọ bàrà bá ṣàdúrà ẹ jẹ́ ká máa fàdúrà ẹ ká máa fi ṣàdúrà ká máa fi ṣàdúrà ká máa fi bẹ lọ́hùn pé kádúrà wá tètè. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọ bọ ẹ ní sùúrù ẹ máa calm down kẹ máa bì kú kẹ máa mú mi tútù. Ah, ìdán yẹn ni àlàyé tí mo sọ fún yín yẹn. látòkè wa. àtòkè yẹn. òun náà ti accept request wa. ìlà ńlá la wà báyìí. ó náà ti accept request wa ó ti dọ́bẹ̀ àti upgrade. bàbá kẹrẹ kò yé mi o àwọn aláyé àná ti yọ búrẹ́dì fò. wọ́n la ojú ẹ̀ lọ́wọ́ àti wà ní nílá ńlá. o sáàmù àti wá. wọ́n bá wọ ọ̀rọ̀ yé wọ̀jà rẹ̀. àwọn ọ̀rọ̀ ń sọ. farabalẹ̀ ṣó yí ẹ sẹǹtì máa tó wà ńlẹ̀ kò tí ì lè yí ẹ bọ̀ wọ́n máa gbé ẹ débẹ̀ létà. ó ti yí ó sì máa yí ẹ ó ti yẹ tó bá ti tó táìmù ti tì ẹ wọ́n máa. wọ́n ní kọ́ ikùn ẹ̀ lóko. ẹ dúró náà ẹ má jẹ́ ká gọra wa o ẹ jẹ́ ká tó kí ní o àkàn bí àpì báyìí ń sin àti ìmọ̀ bóyá ẹ jẹ́ báwo làwa gan ṣe fẹ́ connect mọ́ wọn lókè torí information nìkan la kàn gbọ́. wo ìwọ má jí sòrò èmi máa gbé ẹ débẹ̀ máa gbé ogbó wa débẹ̀ máa gbé wa ah, débẹ̀ o ṣáà mọ̀. Very good. Show up, Guys. Ta ló lè ṣe ẹ̀jẹ̀ rù nínú yín? Ànáyé èmi kan ti bá rìfáàsì mi gan. Iṣẹ́ tí mo mọ̀ jù lé mi kan ní chance láti upgrade ni. Wọ́n bí mọ́ mi ní ọlẹ́hùn àti inú rírà ni mo paṣẹ́ yìí. <laughs> Kéto, òun ló rọrùn jù. <laughs> Ọmọ bá ti ẹyìn ẹ̀, wọ́n ní tò. Ah, Ó kéré lọ. Lẹ́rù ó ti pẹ́. bẹ́ẹ̀ mú ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ láti. ó ti wọlé ara <laughs> ẹ. ilé ìsìn. ilé ìlú kan. ilé oṣù ẹ̀ ah irọ́ kìíní yẹn ń rí bẹ́ẹ̀ ni wọ́n bí o mọ̀ kí mo mẹ́nu ẹ̀ náà <laughs> ó lè má jẹ ńlá báyìí bọ̀ mo ń lo kékeré mo ń lo kàrá kékeré. Ah, kìíní yóò ṣe òró rárá. ọ̀gá wa. Ó yà pé tẹ́yìn ló fà má kọjú ìbọn ẹ sí mi. ló ṣe ẹ bí kí ni lọ. lọ wá kí ẹgbẹ́ ṣe gangan ni ẹ ò kí ní ẹ̀kan six. alai eh, student oo oh oh seven àwa lọ skul gan ìgbà tá a wà lára institution kò sára bá dà tán o irú èwo la yìn tán ak forty seven kalashin gbogbo ẹ aláì láàrin ìṣẹ́jú kan sí kejì máa sáré tó ilé ẹjọ́ ẹ fún mi ní chance. Ah. Ọ̀ṣọ́. Eh, dẹmọ fún yín Finishing ló kù, ó máa ṣe finishing yẹn set mọ́ bọ̀. ìbẹ̀rẹ̀ gangan náà ló ń kọ́ fi sèmi náà lẹ́ẹ̀kan yẹn. Yọ̀ má kọjú ìbọn ẹ̀ sí mi o. Kí ló ṣẹlẹ̀ gan báyìí náà? Àlàyé ní sùúrù o, confuse me. Àlàyé ah! ṣẹlẹ̀ ṣe fífọ̀ kan fún mi. Tí mo ṣe wà ní understand version ìbọn ilé. Lóòótọ́ mo ti yin oríṣiríṣi. Ṣé lè fún mi ní version mi ní understand ilé? Ó kọ́ fún ẹ níbọ̀ version mi. Holy Tele. Ó jọ ní ọ̀rọ̀ aṣọ. Má sẹ́ni tó lè rí tó mú. No, mo mo rí tó ó kàn pé last one ẹ eh, mi mọ̀ bí akíní ẹ̀ wù kà. Aláṣẹ ìgbésẹ̀ lè fún wa ní bóyá ṣé mi wà pẹ̀lú. Ẹjọ́ yín pọ̀. Ah. Ah. Ó wù wákẹ́ sálọ ń dún. a sì gírí sí ẹ. ìwọ mọ ọ tó kú last batch tí èyí lọ ni o jẹ kọkọ wa ká mọ. mẹ́wàá ṣe bí gbogbo last one ni o. Ọlọ́ni o. Ah! ah! ọmọ mi kò tí ọ̀rẹ́ láìsù ọ̀rẹ́ láìsù ọ̀rẹ́. ọjọ́ tí mo bá wà ìgbà yìí lọ́pọ̀ ìgbà máa ga. láìsù ọmọ mi mọ̀. ilẹ̀ ìjọba tó ṣe wà. lásán ẹnìkan ló kù ọ̀rẹ́ lẹ́jọ́ bí o ṣe nìyẹn o. ẹ pè ẹ pè. ọmọ ọgbọ́n. mo jẹ́ ẹ̀ ó gbẹ̀kọ̀ ó mọṣẹ́ ọmọ wèrè ẹ̀ǹdẹ̀ ṣàánú ó tún yọ ó tún fi ṣe ó tún yọ ṣe lè ebi ni mo ń wà tó lè ṣe wà yẹn. akọni ní ìrọ̀wà. Ah! ẹjọ́ yín pọ̀ ẹjọ́ yín pọ̀ ẹjọ́ kọ́ lọ́mí ṣe ṣe ṣọ́ la ní òpẹ́ wà náà ṣe àárín àwọn tẹjọ́ ń ṣe kí ní bọ́ọ̀sì tọ́bù lẹ pé bí ìbá ẹni odidi ọ́fíìsì kan lẹ wà o ẹ jẹ́ respect ara wa o ẹ jẹ́ kí n jẹ́ nǹkan wọ̀nyí ìtàpọ̀ oríṣiríṣi o ọ̀tọ̀ lọ́mọ ọ̀tá ọ̀tọ̀ lọ́mọ oró ọ̀tọ̀ làwọn ọmọ ṣe nǹkan ṣe nǹkan. ṣe nǹkan àwa àwa ni ṣe nǹkan ṣe nǹkan. àwa ni ṣe sọ̀rọ̀. man ah. man àwọn ọmọ ṣe nǹkan ṣe nǹkan àwọn ni senior. Hmm. Hmm ojúkọ ló lè wà. inú ló lè wà. inú ló lè wà. lẹ́yìn ọlọ́run ó lè ní gbàkejì ṣùgbọ́n kò sí nǹkan tí ó lè ṣe. àwọn ìníṣẹ́ tipátipá ni wọ́n. kò ń ṣe àdáadáa tẹ́yìn ṣe ń rí tẹ́yìn ṣe kiri ẹ̀ o tẹ́yìn rojọ́ ó lè kí rojọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe àyùwọ̀ anáyíwá ṣe anáyíwọ̀ wọn tó mọ o. ala tí ṣe wà ọpọlọ eighteen oh five ló wà. ee máa ní fẹ́ jọjọ pọ̀ báyìí ibo ń ṣẹjọ́ ẹ wò òun nìbọn ibo ń ṣẹjọ́. owó àlẹ ìrànwọ́ àlẹ àìkí wa. ó ti sọ̀rọ̀ tán wọn rò jọ jù àmọ́ wọ́n nídìí training ni ọmọ tó bá nídìí training a máa fún training ọmọ tó bá nídìí lecture a máa ràn lọ class á gbọ́n àmọ̀yé ṣé wàá rí bọ̀bọ̀ tó wà ń potential ni mo gbọ́ ju gbogbo wọn lọ tó wà ń bí ṣé ti yẹ a lo gbogbo wọn á fún wọn ṣe mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbọ́ training. Ah, òun ni last one láàrin wa ah! mo train ẹ. Ah! Jídé, a sẹ́mi ọlọ́rí burúkú o. Ẹ tó bá sẹ́mi ọlọ́rí burúkú ni wò ó, iná ni náà lọ́wọ́. Láyọ̀ Láyọ̀. Ẹni tó bá forí bẹ́ẹ̀. Ẹ bọ́ bàtà fún un, ọ̀dáhùn. Ẹyin dà. Ọ̀dáhùn o, ọ̀dáhùn. Sábà, búfẹ̀, búfẹ̀, búfẹ̀, búfẹ̀, búfẹ̀. Mary! Ọ̀nẹ̀! Ọ̀nẹ̀! Ẹ̀dá wa! Ọ̀nẹ̀! Máa ní ọ̀rẹ́ tèmi máa ní lónìí o! Ọ̀nẹ̀ ọ̀hún! Mo fẹ́ fi fóònù mo fẹ́ fi ṣe illustration bá ṣe máa wọlé yẹn fún gbogbo ẹ̀yin tẹ̀ wọlé yẹn gbogbo yín pátápátá lè mọ ọ̀nà àti wọnú street yẹn lẹ́yìn mọ ilé àti fẹ́lẹ̀ ṣiṣẹ́ ṣẹ̀rọ bó ṣe wà ní. ẹ bá ti wọlé yẹn báyìí entrance kan ló wà ní inú ilé yẹn entrance yẹn dẹ̀ máa wà ṣíṣí tẹ bá ti wọlé yẹn ṣó ti rí. tí ẹ bá ti wọlé yẹn we have an entrance here It is our left hand side and entrance to the right hand side wa a dẹ̀ ní entrance gbogbo níbí báyìí. This place will be locked. This place is not secure. Ibi báyìí lè máa gbà wọlé. Ẹ bá ti wọlé, sitting room lè máa jáde sí ìlú ẹ̀sìn. Ẹ bá ti jáde sí sitting you go upstairs, ẹ pick ẹni tó fẹ́ pick ẹ gbà wọn tó fẹ́ gbà. Tẹ bá ti gba gbogbo nǹkan tẹ fẹ́ gbà, ẹ jáde, ẹ má gba entrance, ẹ gbà wọlé jáde. Ẹ wá báyìí, go to the back entrance. Tẹ bá ti gba back entrance yẹn, ẹ gbà bẹ̀ jáde. There will be people waiting for you. And my one motor and my jack. Is there any question? Well understood, boss. Is this an angle work from home? that's you. Uh, let me continue now with you. I'm already clear. Let me go. Clear down, let me go. What about you, clear? All ẹ jẹ́ ká lọ èmi máa lead everybody lọ ẹ gbàgbé èmi fẹ́ kú bóyá èmi fẹ́ kú ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ èmi máa lead everybody lọ. kí ló ń ṣẹlẹ̀ ṣáà ìpa wa sọ̀rọ̀ mọ́ ni ṣé ẹ à ṣé wọ́n ní pàtàkì kọ̀kúrúdù sí kí ni gbogbo eléyìí báyìí náà. ọmọ ìyá mi ọmọ wọn táwọn ṣe obì bọ́ lọ́wọ́ alákẹ́dùn lòun faralẹ̀ tí ó bá faralẹ̀ ṣó fẹ́ wálẹ̀ wàá mú ni jagunjagun ni wàá yàtọ̀ sọlọ́dẹ mẹ̀lẹ́mbẹ̀ jẹ́ káwọn ọmọ tó ti yá wọn jì sí àná jẹ́ káwọn fi sí ẹ wá ẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín ṣé ń gbọ́ bí mo yé sọ ìtàkùn tó bá ní kẹrin máa gòkè àlọ́ tòun kéré ló jọ máa lọ o ẹ wá ìyàwó mi wà nù ohun ẹ̀pàdé ẹ̀rọ pẹ́ṣọ̀ ẹ̀pá bàbá ẹ̀rọ orílọ̀ pẹ́ṣọ̀ ó gbẹ́rù dání kúkú sí etí ẹ̀ kọra wọn ọwọ́ ń jó ẹ̀yọ̀ ẹ̀pá ṣé ń gbọ́ bí mo yé sọ ọlọ́pàá lẹ bá rí ọlọ́pàá abẹ́gbọ̀ jẹ́ni gbọ́ ẹ bá tún lọ kẹ bá yọ bọ̀ ẹ jójú ayọ̀ ẹ jójú ẹ guys ó ti yé yín ẹ guys mo sọ fún yín náà ojúkọ ló lè gbé inú ló lè gbé àṣírí nǹkan tó wà lọ́wọ́ mi ó lè sí ìfẹ́ mi títí dọjọ́ alẹ́. Assured about mommy. I got you. Yes, boss! No yàtọ̀ sẹ́lẹ̀ sí ọdún báyìí rọra. Ẹ bá ta sí kan tó kàn yí o. Yọ̀bọ̀ wọ́bọ̀. Yọ̀bọ̀ ṣé yọ̀ yọ̀bọ̀. Ẹ ẹ bá ti wọ̀ ṣẹ̀ tó. Thank kí bọ́dá mi ṣe o. ìjọ ń tọ ìtọ́lọ̀ ẹ má yẹ kí bọ́dá mi tọ̀ bí wá ṣe o. ẹwà mélòó la kù sínú mommy is out ẹ ti lé mọ́mí lọ nítorí same ẹ̀ṣẹ̀ tí bọ́dá mi tọ̀ bí Now, Madame de Moua tún wà I Daddy, this house is empty. Kò joy, kò Coco, kòkò, anything. Ẹ mọ tá ṣe máa ṣe tí mi wá ṣe máa ń dùn. Daddy, please. Ẹ jọ̀ọ́. Ẹ keep yẹ kí bọ́dá mi ṣe ẹ̀wọ̀n. Daddy, use your power. Daddy, do something. Daddy, please ǹjẹ́ o mọ ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ bó ṣe lágbára tó tí wọ́n bá sọ ẹ pé armed robbery adigunjalè náà pé wọn sọ pé wọ́n mójú lọ jalè wọ́n gbé ìbọn lọ jalè ni wọ́n sọ. kò tí n bá sọ pé ó yé mi ní irọ́ ni mo bá. Please irọ́ ló pa. jọ ẹ wá ọgọ iṣẹ́ sí. yes mi sọ pé mi ò dá sí ṣùgbọ́n tí mo máa dá sí àtàbẹ́ dá sí ni kì í ṣe nǹkan tí mo gbọ́dọ̀ borí jáde. ṣé o mọ̀ pé ọlọ́run má bàa jẹ́ kó tó tún wa ṣe náà padà ọmọ understand feelings ẹ definitely I will do something She won't ṣùgbọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ in fact mi gbọ́dọ̀ yọjú sílẹ̀ direct. àsìkò sí joy nínú ilé ìmọ̀ kò sí happiness nínú ilé ìmọ̀ ìdílé <laughs> mọ́ mi lọ bọ́dá mi tó wà lẹ́wọ̀n ta ló fẹ́ connect. <coughs> Thank you please. Please let me do something. Ẹjọ́ mi ò lè sọ. Ègún ni mo fẹ́ pè ní àdéjọ́ yìí. Ọ̀rọ̀ ìtàn ni ooo. ìtàn ni o ọ̀rọ̀ ìtàn ni ohun tá a bá ṣe lè ní o ọ̀rọ̀ ìtàn ni yóò di lọ́la o ẹ bá jẹ́ ká ṣe rere o torí ẹni kọ́ ò torí ọ̀la ni ká rí di òdodo dájú ká dẹ̀ tó máa dání lẹ́jọ́ ẹ mọ́ fìdájọ́ sọ́wọ́ ara yín nítorí àṣà alẹ́ wa nítorí àṣà alẹ́ wa ẹ jẹ́ ká rí di òkodoro dájú ká tó máa ṣe ìdájọ́ òtígí tí ń bẹ lójú rẹ yọ̀yí náà ìwọ alágbọ́rọ́dún. kẹsà wọn ti wà ń bì báyìí. Ah, ok bá mi gbé fóònù. ok ẹ gbọ́dọ̀ jẹ́ kí n gbé fóònù fún ọ. sọ sọ láti fẹ́ bá sọ̀rọ̀. ok. okay. hello sir. hello officer. ah ẹ sir. ẹ kí ló ń ṣẹlẹ̀ gbọ́ngàn ẹ jẹ́ máa bínú. yà ṣẹ́rí sà ibi tí ọ̀rọ̀ dé yìí ló ní agbára ìdí ẹ̀ ni pé ṣẹ́rí àwọn àwọn boys tí wọ́n mú ọmọ yín tọ̀ mí wá tí wọ́n mú pẹ̀lú àwọn hard criminals tí a ti ń wá tipẹ́ ni tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn àdẹ̀mú ọmọ yìí pẹ̀lú wọn so nǹkan tó lágbára lọ́pọ̀lọpọ̀ ni àwọn bọ́ìsì mi ṣe iṣẹ́ takuntakun kí wọ́n torí wọn mú. Ah, sí nǹkan kan tó lè bá mi ṣe ara tán láti release ọmọdé. ṣáàrí tí n bá ní mo lè ṣe àwọn kan sí irọ́ ni mo pa ọ́ ọ̀rọ̀ ìjọba là ń sọ yìí. ìjọba ni ó ti wà lọ́wọ́ ìjọba ṣe rí àmọ̀ràn tèmi ò bá gbà yín sà. bẹ́ẹ̀ni ṣe rí àgbàlagbà ní yorùbá dẹ̀ ní ibi tí mi ò sọ̀rọ̀ dé yẹ kó ti yẹ yín débẹ̀ kọ yíbùn kọjá rẹ̀ pàápàá èmi ò bá ní pé kẹ kẹ tẹ̀síwájú. torí tẹ́lẹ̀ bá bàjẹ́ tẹ́lẹ̀ ló máa ń di bí nǹkan bá ti bàjẹ́ báyìí tó ní nǹkan ló máa ń di ẹ wá nǹkan ṣe sí ẹ sún síwájú ó yẹ kọ́rọ̀ mi ti yé yín. gbogbo nǹkan tó sọ pátápátá gbogbo ẹ ló yé mi in fact ó yé mi kọjá ibi tó sọ dé. ṣùgbọ́n Yes. Um, ṣé ẹ sọ pé Officer, sir um, take him back to sir. nígbà tí ẹ̀gbọ́n yín tó ń rìn ní bèbè ibo lẹ́yìn wà tí ara lé ẹni tó bá ń jẹ kòló tí ò dáa ó yẹ ká sọ fún tábà wá sọ fún tó bá wá bẹ̀rẹ̀ tínú rírun rẹ̀ bá bẹ̀rẹ̀ gbogbo ilẹ̀ ní sùn lóru. sọ kò sí nǹkan kan tí ẹ lè wá ṣe sí. my dear kò lè ṣe ń gọ́ mi tí ó gbọ́n tí mo sọ náà. ọ̀rọ̀ ìtàn ni o ọ̀rọ̀ ìtàn ni yóò dáàbò dọ̀la o mo ní o ọ̀rọ̀ ìtàn ni iye ọ̀rọ̀ ìtàn ni. ẹ wo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ hmm, a máa nílò láti rí ìyá ọmọ tá à ń sọ yìí bẹ́ẹ̀ akínlẹ̀ ti yẹ pẹ̀lú nǹkan tó wà lẹ̀. dáàdi láìrí yẹ kò tiẹ̀ ti sọ̀rọ̀ rárá. pásítọ̀ ẹsẹ̀ máa mú mọ́tẹ́lẹ́ pé ká tún lọ mú wá ń sìn báyìí bí ìgbà tí ẹ kàn fẹ́ fún mi ní igbó dídí sàn ni. ṣe rí àdúrà tí máa ń gbà nílé ayé mi gbogbo àpò ni pé ègún ìdílé ìyá ẹ̀gbọ́n délé bàbá kó má ṣẹ̀ lórí mi kó má ṣẹ̀ lórí àwọn ọmọ tí mo bí wọ́n ń jalè lé mi o wọ́n dẹ̀ ń kó ara pa bẹ́ẹ̀ ni wọ́n sin mi. ti ìyá wọn tó bẹ̀rẹ̀ lọ́sàn-án gan yìí ibo ni mo fẹ́ sọ pọ́tìrì definitely ìdílé wọn ni tó tún wá fi jẹ́ ajẹ́pọ̀ ọmọ ọkùnrin kan tó tún mo bí ló tún náà wọ́n gbé ṣẹ́ni pé àdúrà lókùtì máa máa fi ran àwọn méjì tó dóbìnrin lọ́wọ́ náà báyìí kiri láburú lórí wọn báyìí. dáàdi nǹkan kò ní ṣe wá lórúkọ jésù. mo mọ ibi tí mọ́mí wà i can bring her today if you if you want. lẹ́yìn ó bẹ́tà kárí wọn lẹ́yìn. mo ti máa mẹ́wàá. ó bẹ́tà kárí wọn lẹ́yìn tá a bá ti rí wọn lẹ́yìn pẹ̀lú wọn àti àtìlẹ́yìn àdúrà ohun gbogbo ni ṣíṣe màámi mo ní kẹ́yẹ́ máa gba fùfú lọ́wọ́ wúmà ẹ̀ mọ́ ẹ̀ ṣe máa gbà lọ́wọ́ alábìàmọ́ tó máa ń gbọ́mọ wá bíbá yẹn àwọn èèyàn ń kọ̀ǹpilẹ̀ wọn ní fùfú yìí ò dáa. ó jìnnà. ó jìnnà mélòó lẹ̀ ń jẹ́ ń bẹ̀ tẹ́ fi fẹ́ mọ̀ pé ó jìnnà àwọn tó ń rà lọ́mọ̀ pé kò dáa ẹ máa gbà lọ́wọ́ alábìàmọ́ ẹ má gbà lọ́wọ́ wúmà ti bẹ̀ mọ́. mami èmi ti fẹ́ máa lọ bí ṣẹ́ńtèmi nìyẹn o. Ah, ah, ẹ ẹ ẹ jẹ̀ndọ́ ah, jẹ̀ndọ́ bí mo ti gbọ́ pé ọ̀sọ̀lẹ̀kùn gbà bẹ́ẹ̀ mo sáré bọ̀ pé ah gidigidi gidi ń lọ yìí ni ṣé kò ní kò ní àbùkárí àmì díẹ̀ láàárọ̀ ìbá dákun ọ̀nà bó lọ fẹ́ gbà kó sunmi wájú díẹ̀. Àyìndé Àyìndé o tún ti bẹ̀rẹ̀ hmm? jọ ṣé o rí pé mo gbé mọ́tò wálé ni ah. ṣé o rí mọ́tò ń ta ni. mọ́bìnrin ìjẹ́ ìfura ìfọmọ́tìgbà gbé kéde ṣe pé wọ́n náà lọ lọ kọ̀ wọ́n pé wọ́n máa ń gbé fún ọ́fíìsẹ́ ni àmọ́ ẹ wo màmí èmi ti fẹ́ máa lọ so màmá pé tó bá ṣe jẹ́ àbúrò. wọ́n tún ti gbọ́ ọkọ̀ lọ́wọ́ rẹ padà náà. àmì mà àmì mà. aṣá lọ nǹkan burúkú ni o. kóró wo bí kẹ̀kẹ́ tó bàjẹ́. ẹyìn màmá mo fẹ́ pè yín sákèésì kan. nǹkan burúkú ni kí wọ́n kí sí ọmọ bọ́ lọ́wọ́ ọmọ lójú ìyá o. kò dáa kí nǹkan ọmọ bàjẹ́ fọmọ lójú ayé òbí rẹ o ní ti ń bàjẹ́ fọmọ yín yìí tẹ́ ẹ̀ fura o. yóò bàjẹ́ fọmọ ẹ̀ kó bá jẹ pé. kì í ṣe pé àkíyèsí ni sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí níṣẹ́ yìí ó ti di ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ti mọ̀ tí wọ́n ti gbà lọ rẹ̀ lẹ́nu ìgbà tẹ́ ẹ kó débi. tí bá ń bá lọ báyìí kò da ẹ mójútó o nígbà tó lóun ò tí ì pé ẹ kú ẹ mójútó o tó ti yé yín tẹ bá mójútó tó bá tó lu ẹ mójútó ara yín òun rè pink rè lórí black alásọjáàmù. àìbè àbíkí ni wọ́n ń pè é. ó kọ̀ mí náà nù ta ló fi ṣe ẹ kémi àti àtàwọn òbí tó bí ẹ kájọ lọ bẹ̀ wọ́n torí pé ọ̀rọ̀ ẹ yìí kì í ṣojú lásán tó bá wàá jojú lásán á jẹ́ pé òun mú nǹkan kan nǹkan yẹn ò bẹ̀rẹ̀ lára mu jọ iṣẹ́ kí ni wọ́n ṣe gan-an náà mo fẹ́ mọ̀. sèmi gm ni ẹ sáré pé mò ń jí láàárọ̀ mò ń lọ bí iṣẹ́ mò ń dé lálẹ́ ni. aṣọ́gbà. kì í ṣaṣọ́gbà. aṣọ aṣọ́gbà ló wọ̀. na gate man ni màámi. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ àwọn ọ̀ríjínà èèyàn tán tó ń ṣe iṣẹ́ tó ń gbé ní èsì àwọn kì í wọ ìyàwó bàbá bàtàn sàmútẹ̀lá gbígbéda tó gbélé ra wọn. ṣe rí i pé mo ti pè ní ságèsì ní ìsinsìnyí mo ti jẹ̀bi nígbà mi sì ń wò ní pé bóyá ẹ ti dàgbà ẹ mọ ibì kankan mọ́ ṣe rí i bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹ kàn pé bóyá mo ga lásán ẹsẹ̀ mi gún o àwọn ibì kan bẹ tẹ́mi lè mú yín lọ lọ́yọ̀ọ́ tó jẹ́ pé tẹ́ bá tẹ́nu ọ̀rọ̀ ọmọ yín lẹ́ńbẹ̀ ọ̀dọ̀ òkìkí ifá ọ̀nà ó fọmọ yín ọ̀nà ọ̀là fún ni tí ó yín ṣe iṣẹ́ yín àtúndé tètè wáyé fọmọ yín àtúndé tètè wáyé ló kọjá kó dùdú àlọ́jọ́ tí bàbá bàwọ́ dẹ̀ sálọ ayé ọmọ yín ọ̀la yóò lù tẹ́ fi kú ni tẹ́yìn kọ́ ọmọ gbádùn inú ọ̀la. sọ sọ fún mi ọ̀la yẹn èèwọ̀ ló jẹ́ fún ọ láti là. kì í ṣe wọ èmi ti ṣe lẹ okùn kó píìkì ni okùn kó píìkì ni èmi ti ṣe kò kò yẹ kí wọ́n là pé ó ran àwọn òbí tiẹ̀ àkúṣe hmm. tó ń fi gòó lọ́ta pé mo pè yín sákèsí mo ti jẹ. mami bọ̀bọ̀ yìí ò gbádùn. ẹjẹ àmà rẹ. tiẹ̀ là ń ṣe à ń gbòòrò mọ́ díẹ̀ rẹ lọ́wọ́ kú ni òjò wọn láàkìtàn lọ jẹ. wọ́n e mo ti jẹ̀bi pé mo pè yín sákèsí tẹ̀lé bàbá yìí Yàrá mi àná lè ní two hundred lélẹ́yìí o tomato two hundred gbọ̀ngàn fún yín ní mẹ́ta five hundred wọn láti wà wọn láti wà ọ mo ṣe ń bọ́ ọ̀sán ni bá ti fẹ́ tu táyà sọmọ yín lọ́hùn ẹjọ́ nítorí wọn láti wà ẹjọ́ nítorí ọlọ́hùn ọmọ wọn láti wà ọmọ wọn mọ́mí ọmọ wọn ẹgbàá ẹgbàá.

jàre òun ló ń sọ fún yìnyẹn àbẹ́yìn ni bàbá kan ní olóògùn kún ní yìnyín ó lè ní jàre ó lè ní jàre ẹ bá gbọ́ ẹ kó bá kò lè ní ó lè ní wà kéré pàdé mi mo mo bá bá ti ti lẹ́lò mi ọkọ olóògùn yìí sáyà ó lè ní ọjà ó lè ní kó bá tún lọ ní ọjà ọjà ó lè ní ayé bàjẹ́ ọjà àbí ìlú ayé lálùbọ́ yìí gbogbo ọjà tó ti àbá máa ń dún nípa àyè àyè lè. Haydi yürü! Haydi yürü! Haydi yürü! Haydi yürü! Jídé Tó bá jẹ́ lóòótọ́ ló jáde kó jóná ìdè àmọ́ tó bá jẹ́ pé rà ní gbogbo àwọn tó náwó nínú kọ́jú ẹni náà tí wọ́n rán ẹ lọ sọ̀rọ̀ àgbàgbà gbogbo tó fi ẹ pa mí lẹ́wọ̀n báyẹn bá sun wọ́n gbẹ̀yìn ayé wọn ìrọ̀ ti wọ́n jẹ̀bíjẹ̀bí báyẹn fi ẹ pa mí lẹ́kùn báyẹn bá fi wọ́n báyẹn bá fi wọ́n pa wọ́n kíyẹ́. ọ̀rọ̀ ìtàn ni mo ti fẹ́ máa lọ sọ́jà ṣé máa jókòó sínú ṣọ́ọ̀bù àbí ẹ wà òkè bẹ́ẹ̀ ṣe wà. ẹ wà lọ sínú ṣọ́ọ̀bù náà. ọ̀rọ̀ ìtàn ni yóò di lọ́la o. ẹ tún ti bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ló dé yìí o. ẹ bá jẹ́ ah, ká ṣe é o. Fatima Fatima torí ẹni tó torí ọ̀la tó fi jẹ́ pé ojú wíńdò tèmi ní aṣọ ni làtẹ̀ rẹ̀ tí lọ́ọ́ yàgbẹ́ bẹ̀. ó ṣe ọmọ bẹ̀rẹ̀ question lọ́wọ́ mi báwo ma ṣe yàgbẹ́ sójú wíńdò àmójà òròbó lójú ẹ̀. ọ̀sán láì pé ọkọ lọ sún bẹ́ẹ̀. wọ́n fi mílẹ̀ jàre ó ṣàlọ́. dákun bẹ́ẹ̀ jẹ́ bá wà ṣe wọ́ ṣé irú ìyá yìí lásọ pé ọ̀nà ọ̀sùn sínú làtẹ̀ ni àbí kí ni ọdọ ọdọ wèrè. bí wọn bọ dáyìndé irú ọ̀rọ̀ katikati wo nìyẹn ṣe máa ní màmí lọ yàgbẹ́ sójú wíńdò irú nọ́ńsẹ̀nsì wo nìyẹn mi ò láìkẹ́ o. ẹ sọ pa wọn mò ń fi ọ̀rọ̀ béèrè lọ tẹ̀ ni pé sáwọn láwà sọ pé wọ́n lọ yàgbẹ́ sírú bíbẹ. ẹ má máa fi rọrùn ọ̀rọ̀ yẹn lọ̀ wọ́n mọ́ mi ò láìkẹ́. dáadáa ni pé lórí burúkú lè gbọ̀n tání olè sùn. ìwúlò lọ́kọ̀ jáde lọ́kọ̀ tó bá ti kẹ́ni tó yàgbẹ́ jáde òun ṣàárọ̀. gbogbo ẹni yóò tọ́ba arígbọ́ yàgbẹ́ bẹ́ẹ̀ tọ́ba tọ́ba tọ́ba tọ́ba bí gbọ́ ọmọ. Màámi. Sọ́tán. Sọ́tán. Ebo ní yàrá kọ́ ló sùn bẹ́ẹ̀ kó tó sẹ̀kẹ́ bí wọ́n ń sí wọ́n má má má jẹ ní sùúrù wèrè tó dúdú wíńdò rẹ ní oṣù sísọ ọ̀bọ̀ra mọ́ni. èyí tó wá dúdú bíi du ẹyẹ yìí ìwọ̀n sọ fẹ́mi pé ṣé ṣé ṣé ṣé ṣé yóò mú lọ́wọ́ àṣùbẹ̀ wọn kọ́ ní àṣùbẹ̀. ọ̀dà ìdè má bínú má lọ kó. kọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lọ kó. ìyá ẹjẹ́lẹ́ yọjá kọ́kọ́ su àtìgbẹ̀yìn su yín o ẹ lè ṣe nú dúdú dú bí ẹni olóyún òjú kẹ́ ìgbẹ́ yín rẹ̀ ó kí pọ́pọ́pọ́ bí ìgbẹ́ wèrè báyìí ni ah. ọmọ yóò mọ fún yín ló ja wèrè jẹ́ bọ́lá òtítọ́ ó tó wèrè wo ẹ tuntun ẹ tẹ tó lọ sí. ọlẹ́ ìlà òtítọ́. ẹ̀yin lè máa ṣọ òun ẹ máa. bẹ́ẹ̀ ni sábà wá bẹ́ẹ̀ ti lọ mú ìgbẹ́ ìlọ wo ewu tó lọ ìdí ìyàwó ló dé lọ́jọ́ bẹ́ẹ̀. mami ó ti tó wọn lọ kó ẹ̀yin náà bá ti má yàgbẹ́ síbẹ̀ ẹ má kì í má lọ kó ó ti tó ó ti tó èpè tíyà ìṣe ó máa ja ọmọ yín tí n bá fi ẹnu mi gbé obì fún yín ẹ má gbà á àmọ́ tí n bá fi bá yín sọ̀rọ̀ ohun tí akúwárápá bá sọ ó di ọ̀run ló ti wá ọmọ yín ajá lè débi wípé ajá láti la òòrùn níwọ̀ ọ̀run ẹ wò ajá lè láti ìlú kan dé ìlú kan ni. Ah, eh, eh, ẹ ẹ bàbá ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ arólé mi ni akọ́ṣẹ́ igi mi ni ẹ jọ̀ọ́. ẹ wò mí ajá lè débi wípé wọ́n fẹ́ lè fìbọn pa. ẹ ẹ ẹ é, ibi tẹ bá dì yín ẹ jọ̀ọ́ bàbá wa ẹ má bínú arólé mi ni o akọ́ṣẹ́ igi mi dẹ̀ ni ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ gbà mí ẹ gbà mí. ìyá mo ń gbọ́ àtúnṣe wa ọ̀nà àbáyọ sì wà hmm. àmọ́ náà àbáyọ kan tó wá wà òun ni wípé tẹ́ ẹ bá ti lè gbà láti fi orí gbé èpè tí wọ́n ti ṣe fún ọmọ yìí ẹ ó jalè fún odidi oṣù mẹ́ta ìyẹn ní kọ́kọ́ ẹ ò sì gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kankan ohun tí ó ṣẹlẹ̀. ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ náà bínú bó tẹ́ ó kọ́ sọ yóò ti kà mí láyà máa jalè. fún odidi oṣù mẹ́ta. èmi èmi àbíkẹ́ olè. tẹ́ ẹ̀ bá wá lè ṣe ajẹ́pẹ́ fẹ́ fojú sunkún ọmọ nìyẹn. àmì ah, ò ní fojú sunkún ọmọ. tẹ́ ẹ̀ bá wá fẹ́ bẹ́ẹ̀ ẹ já olè fún odidi oṣù mẹ́ta tẹ́ ò lè gbọ́dọ̀ lánàá sọ fún ẹ̀dá láyé kọ̀ọ̀kan. ẹ dúró náà bàbá olè yẹn ṣé lábẹ́ ilé mi kò sí tó máa mọ̀. ẹ mọ̀ nǹkan tó pè ní ìlà oòrùn síwọ̀ oòrùn hmm. ẹ jà káàkiri àgbáyé ni ah, ẹ wá gbọ́ ọmọ yín ò sì gbọ́dọ̀ kúrò ní àkàtà yín tó bá fi lè jáde ó léwu. náà ní nígbà mo ṣe máa máa jalè. bọ̀dúnrán kí ló dé tó ṣàlàyé gbogbo nǹkan yìí fún mi. èmi àti ẹ̀ẹ́dẹ̀jọ́ ń gbé ní ilé. Mas eu perdi um pouquinho ok fine agree kan sọ pé kó má sọ kó tó dé level kan ní ògbọ́dọ̀ sọ kọ́kọ́ fún nígbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ gbàràgbàrà èmi tí mo jẹ́ bàbá ọmọ mi ò mọ anything nínú ilé àbí wọ́n gbọ́ sí ni. yes sir ṣe rí májẹ̀mú ó kéré o ṣòro lágbára ṣe rí wọ́n ní kó má sọ wọn gbọ́dọ̀ sọ nǹkan tá à ń pè májẹ̀mú nìyẹn bọ̀ um, ṣé ibi tí ẹ ti lè rí ìyá arúgbó yẹn ṣe mọ́. tí n bá dé agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tí n bá bèrè ìyá yẹn wọ́n bá mi tọ́ka lé e jáde. tó ń bá lè bá yín tọ́ka lé ìyá yẹn jáde tẹ́tẹ̀ rí ìyá yẹn tí ìyá yẹn gbàdúrà fún yín tó dẹ̀ gbàdúrà fún ọmọ tá à ń sọ yìí èyí tó kù a kò máa fàdúrà jagun ni. pé tí wọ́n bá ti rí màmá tí ó bí ọmọ tó ń sọ yìí lẹ́ sọ yìí. bẹ́ẹ̀ kó ṣàdúrà fún màdì ìyá yìí. ṣàdúrà fún everything is good. nítorí ẹ̀mọ̀ yìí sọ pé a bá ti rí wọn ni ṣe tù. ẹ jẹ́ wọn wọlé ẹjọ́ màmá mi. èmi gan tèmi má lọ má tèmi lọ torí pásítọ̀ ọ̀rọ̀ yìí le ju bẹ́ẹ̀ ṣe ń ròyìn lọ. Ah, eh, ẹ wò ká ní mo mọ̀ pé dáàdì máa wà lórí ìjókòó lẹ́ni mi ní tẹ̀lé wá síbí báyìí. ẹ wò irú lòun ò tẹ́ rí àgbà tóun dókè mẹ́sì nínú ọ̀rọ̀ yìí tẹ bá mọ iye insult tí mo ti gbà wọ́n ní mo lọ jí fóònù lọ́dọ̀ mc olú ọmọ can you imagine. má bínú ọ̀rẹ́ mi àti ọ̀rẹ́ mi. kò sẹ́dá tó mi ò wọ bẹ́ẹ̀ pa lórí nígbà tí iṣu mi ṣẹlẹ̀ mo gbà sí ní wọlé ọlọ́tí lábẹ́ orí mi fẹ́ yí ọlọ́mọdé wa lórí. ju gbogbo ẹ̀ lẹ́ má now she bẹ́ẹ̀ lè fẹ́ lọ báyìí Yes. ẹ fẹ́ wá ìyá yẹn lọ. ẹ eh, ká máa lọ báyìí. do you want to go? o ṣe ọkọ mi. it's alright kò sí wàhálà ọlọ́run á ṣe ìyá yẹn lórí. nítorí àṣálẹ́ wa ẹ jẹ́ ká rí di dájú. ẹ mọ̀ ṣe jójó ẹlẹ́lẹ́yà dọ́dọ̀ àwa o ìyẹn bá mọ́ làdé yẹn jóde. ẹ mọ̀ ṣe jójó ẹlẹ́lẹ́yà dọ́dọ̀ àwa o. Ibe bama na denye jode. Ọmọ rẹ̀ dúdú nílẹ̀ dọ́dọ̀ ọ̀wọ́. Ìyá ní ìsìn, ìyàtọ̀ ní akakọ́ mọ́dọ̀ bẹ̀ fóun. Ẹ rọra mú. Ẹ ṣé ah ó ti yé mi. ẹ fẹ́ kàga ó sì dùn mí èyí tó wà nílẹ̀ ta lè fi ṣe bí sáńpùlù yìí sí làwọn tó ní sẹ̀sẹ̀ wá kó Tafa Estate gan ni ẹ kó lọ. ẹ káàsán. ẹ káàsán. ẹyìn mo ti mọ orú ètí mo lè kàn fẹ́ yín ṣé bí ọ̀tọ̀ọ̀tọ̀ nílé yín oní dọ́bù la lè kàn fẹ́ yín sẹ́rí tí n bá kan dọ́bù fún yín kò síbẹ̀ tí lè sọ pé ẹ ní àǹsì tó tẹ́ bá kó lè kò ní lọ lẹ̀ bọ̀rọ̀ á dọ́bù fóòmù ẹ̀ ní ẹ ẹ wo ìyá látàlà wàá béèrè àwa ṣe chair. ẹ ẹ àti dé ilé wọn wọn ní ọmọ wọn ń bọ lára ọmọ wọn ń gbé bí báyìí. ìyá láta kí wọn lọmọ ẹ ń bẹ ń bí. sọtán mo ti ń dúró de irú ọjọ́ òní tẹ́lẹ̀ náà torí rẹ mo fi mọ̀mọ́ bá gba ṣọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ṣé bó wo nápó tiẹ̀ jẹ yín náà ni kò sí wàhálà. ọmọ ìyá láta bọ́ta bọ́ta má bọ̀ má bọ̀ má bọ̀ mo ti mọ̀ ọmọ pé irú ọjọ́ òní yọ ọ̀sẹ̀ ṣe é sáré torí ọlọ́run ẹ mọ̀ tì mọ́ láàtẹ́ o. bọ̀dá ìdè ṣó ń fariwo ṣe yín ni bísí tí mo ṣe ní kẹ́ má gba ṣọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́ ìsọ̀ mi lélẹ̀ kí ni gbogbo wàhálà yìí. àti àjẹlówó ni adé yìí. ẹ̀rọ ẹ̀jọ̀ màmá lábẹ́rẹ́. mọ́mì mi. yes wọ́n ní ọmọ wọn wà ń bí àti délé yín lọ́wọ́. àti délé ti tẹ́lẹ̀ wọ́n ní. ẹ̀ẹ́n lóòótọ́ ni ṣe rí ẹ lóòótọ́ ni òun ni ọmọ ìyá látàntòótọ́ àmọ́ ṣe rí kété tí ìyá rẹ̀ ti kú tán báyìí. ẹ má wọrí ẹ má wọrí wọn ò mọ nǹkan tó ń sọ ẹhẹ àǹtí mọ́mì la béèrè. madam mọ́mì mi ti kú. ó tó gẹ́ báyìí ó tó gẹ́ òsàbọ̀ bá ti lè gbè mí ó ṣe mí bọ́ bá ṣe bá mi ni tó ti yé yín màmá ẹ̀yin mo wá rí ṣe rí mo ti pe láńlọ́ọ̀dù mo ti ṣàlàyé fún un mo nínú ká ẹ fi léyìí lẹ̀ fún mi àbí kí n fi léyìí lẹ̀ fún yín kí wọ́n fọwọ́ mú kan tó ti yé yín mo bẹ́ wá sọ́gbà yín gangan lójú kọ́mọ́dà bíi pé èmi ẹ̀ sàkíkàkàkà lójú ọlọ́rọ̀ nínú ká ìfilé yìí lẹ́fún mi àbí kí n filé yìí lẹ́fún yín ẹ̀yin gẹ́gẹ́ mú kan ní sẹ́yìn kí n tó lọ kí n tó lọ dìsáàdì fún lánàdù màmá ẹ̀yin mọ̀ bá sọ̀rọ̀ kí sáàdì kò tẹ́ mọ̀ sún rògbò màmá ẹ ẹ fọ́mi fọ́mi mọ̀bọ̀ mọ̀bọ̀ mọ̀bọ̀ mọ̀bọ̀ mọ̀bọ̀ mílẹ̀kù máa ń ṣẹlẹ̀ mí mílẹ̀kù máa ń ṣẹlẹ̀ mí màmá rẹ̀ máa ti fọwọ́ ti gbìyànjú màmá irọ́ máa mi ẹ́ tẹ́ẹ̀mí iná lè lọ iná lè yẹ wà dùrú nà ayé mi ọ́ ọ̀dọ̀ rẹ lọ́dún wà lọ́wọ́ náà padà sí ìyá dúpẹ́ kúrò ara wọn kú wọ́n ní kúrò àwọn ẹ̀bọ̀n rẹ̀ wọ́n ní kọ́tù yẹ ẹ̀ kú láàlì àìlọ́lá mọ́mọ́dúró tó lọ́mọ́ tó yí láyé rẹ̀ ti kú wa láàlì àìlọ́lá mọ́mọ́dúró tó lẹ́sọ̀ lálẹ́ ọ̀sán náà. kí ló sọ. ìyá rẹ ti kú. apatẹ́sán lọ́pàá ìyá rẹ. ok kí ẹ tẹ́lẹ̀ sọ́pọ̀ wọ́n ti kú ẹ̀gbọ́n mi kan tó ṣaláìsí ló dá rònú sí wọn lára àdẹ̀dú títí títí bọ́ ẹlẹ́mìí gbà á. yẹ́ ah, ṣé mo parọ́ yín lé mọ̀ tán yín ẹlẹ́mìí kọ́ lọ́ọ́ gba àwọn ará àdúgbò ní ọgbà ah, o. ọ̀rẹ́ mi. ṣé ẹ rí ẹyin ẹ̀gbọ́n títí ẹ ń ọ̀gárọ̀ ọlọ́sà. kò sọ́nà mọ́. wọ́n kẹ̀gbọ́n rẹ̀ mọ́lẹ̀ wọ́n sún láàyè ni ọ̀gárọ̀ ọlọ́sà gidi lẹ̀gbọ́n rẹ̀ tẹ́ ẹ rí tọ́mẹ́nu bàwẹ́rẹ́ tẹ̀ ń wò wọn ìgbà tó lọ rọ́ọ̀bù tó gbọ́kọ̀ mẹ́ta. mọ́mì kí ló ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀. ṣé mo ṣàlàyé ń tẹ́gbọ́n gbé fún un ìgbà tó gbọ́kọ̀ mẹ́ta tó ti yé yín ìgbà tó wá lọ rọ́ọ̀bù odidi báńkì ibẹ̀ làwọn ti mú wọ́n sún ni wọ́n sún tó tó wá tó rùn báyìí gbà wọ́n sún tán. ìrònú rẹ̀ lọ́pà ya wọn wọ́n ti kú ìyá tó ah, ah. kú ìjọ ṣẹṣẹ ṣẹṣẹ ṣé mo sì máa mọ́ mi kí ló ṣe ẹ bá mi sọ̀rọ̀ ẹni sùúrù yóò san díẹ̀ díẹ̀. torí ah, má jẹun tọ́ iye tí ìyá rẹ̀ jẹ́ àwọn eléyìí pọ̀ o kó tó mú géńdé alábíàmọ kó tó bẹnu jẹ́ tó tó báyìí owó tí ìyá rẹ̀ gbà pọ̀ mọ́ bínú ṣé ìyá rẹ̀ ra lẹ̀ síbì kan tọ́jẹ́nu rà tí ń ṣe foundation rẹ̀ kó tó kú ni. ẹ wo bíbá ẹjọ́ olórí burúkú tẹ́ ẹ rò títí títí tó fi gbaṣẹ́ gate lọ́wọ́ yín tẹ́ ẹ fi di kápẹ́ńtà ọ̀sán gangan nìyẹn ẹ múra sí ó ń bá yín lọ. ẹnu rí ò ní rọ ebi mi ń bọ bẹ̀ wọ́n pé káwọn tí ọmọ tí ọmọ sálángá ni sórí bí ọtí lọ ẹkún alábìàmọ́ máa lé tó bá padà wá jábẹ́ wá gbé ọ làtẹ́ni wọn tí ọmọ kó o tó sorí fúyàbí kankan ìbò àbọ̀ bẹ́ẹ̀ yẹn nísìnyí ìyá rẹ jẹ gbèsè jẹ kú ni ìwọ mẹyọ kan ṣoṣo tó tún kú náà ìwọ náà tún gbé gbàtà ẹ yẹ kó jẹ ìdíwọ káwé díẹ̀ bọyọ lọ lè sọ fún mi. òtígí ti fẹ́ lójú rẹ̀ yọ̀yí náà ìwọ alágbọ̀rọ̀dún ká má bà á dá ẹ lẹ́jọ́ má ṣe é lẹ́jọ́. ṣe rí ẹni tí ó yan àyànwọ́ tí ò dá látọ̀ ó ń délé ayé ó ń gbàdúrà àdúrà ń yí padà àìbèlè ń tà sí ẹni tá a ṣépè fún tàbí tá a sọ̀rọ̀ òdì fún ṣe bíbélì wípé látètè kọ́ ṣe lọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ yẹn tá bá ti lè gbàdúrà tá lè lè má gbàwẹ̀ lóòrèkóòrè gbogbo àyànmọ́ burúkú á yí padà sí rere abẹ́ ní gbàgbọ́ ẹ bá ní gbàgbọ́ ẹ jà gbàdúrà bàbá wa àti ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yìí. ọ̀rọ̀ ìtàn ni ooo ọ̀rọ̀ ìtàn ni ooo ohun tá a bá ṣe lè ní o ọ̀rọ̀ ìtàn ni yóò di lọ́la o ẹ bá jẹ́ ká ṣe rere o torí ẹni kọ́ ò torí ọ̀la ni kárí di òdodo dájú kádẹ tó máa dání lẹ́jọ́ ẹ mọ́ fìdájọ́ sọ́wọ́ ara yín nítorí àṣà alẹ́ wa nítorí.